káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ṣe dáadáa la jí dáadáa lèmi ọba King Solomon for all nations ọba Solomon ìwú àgbáyé dáadáa lèmi jí o èmi àtìyàwó àti ẹbí àti ará àti ọmọ mo dẹ̀ mọ̀ wípé dáadáa náà lẹ́yìn náà máa jí torí pé ẹ fi àkókò yín fún ọlọ́run ẹni tó bá ti fi àkókò rẹ̀ fún ọlọ́run dáàdì má jẹ́ kí n parọ́ tàn yín ọkàn ẹ máa balẹ̀ o ò ní ro ọkàn ibi kankan nítorí pé nǹkan ibi ò kì í súnmọ́ ènìyàn ọlọ́run tó bá fẹ́ gbìyànjú láti súnmọ́ ènìyàn ọlọ́run ọ̀ràn á dá padà síbi tó ti wà tí olúwa bá wá wòye pé wẹ́n kò síbi tó ń lè dá padà sí á dá padà sórí ọ̀tá rẹ̀ ó mọ ọlọ́run ni olóhàn fi olóhàn fi ẹ̀mí ènìyàn dípò ẹ̀mí rẹ̀ kábíyèsí elédùnmarè tó bá sin ọlọ́run dé stage kan tọ́lọ́ bá wò pé ibi tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ̀yìn ti pọ̀ jù á fẹ́ lòmíì dípò ẹ̀mí rẹ̀ kàkà kí ọmọ olórí jì sí kòtò mànàmáná máa ṣe sẹ́rànṣẹ́ ni olúbùnmi sódíà good morning sir god bless you um, god bless you god bless you god bless you. Hmm. òkèyìn ni òtítọ́ ọ̀rọ̀ naa òtítọ́ ni ọ̀rọ̀ ọlọ́run tọ́pìkì ta a fẹ́ ṣiṣẹ́ lé láàárọ̀ yìí tọ́pìkì yẹn ní agbara tó pọ̀ ò bá pe àwọn broda àtàwọn sista ayawo ẹ ọmọ ẹ pé kó wá gbọ́ ọ̀rọ̀ ọlọ́run má nìkan jàǹfààní ẹ̀ torí pé ọ̀rọ̀ ọlọ́run yé jàn ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yé àìkú ni títí ayé. àìkú ní títí ayé àìkú ní títí ayé àìkú títí ayé o àìkú ní títí ayé o ọ̀rọ̀ ọlọ́run yẹ à ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yẹ àìkú ní títí ayé. Peter Aladele, good morning, sir. God bless you ẹ jẹ́ ká máa dúpẹ́ ní ọwọ́ ọlọ́run nítorí pé olúwa ṣeun àánú rẹ̀ dúró títí láéláé arábìnrin lọ dóde mí níwèé àìsáyà fifty eight fifty nine. mọ́mì ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀pẹ dá ló sùn lóru àná òjàre tí kò lè jí dìde tó kọrin àbókọrin mọ̀súnláyọ̀ mọ̀súnláyọ̀ mọ̀jìláyọ̀ èèwà ọ̀pẹ yẹ ọ́. abigẹ́ ẹ̀kọrin ọ̀pẹ dá ló sùlùrù àná àti kọ́lẹ́jì ìdìde ọ́ mọ̀sánláyọ̀ mọ̀jìláyọ̀ o èèwà ọ̀pẹ yẹ ọ́. àdúrà Emmanuel good morning sir olúwa mà kú iṣẹ́ ẹ̀yin ènìyàn ẹ farabalẹ̀ gbọ́ mi láàárọ̀ yìí dáadáa Bọ́lá Ọláyẹmí Ọláyẹmí Ọláyẹmí Ọláyẹmí òtítọ́ nọ̀rọ̀ náà good morning sir good morning ma. mo fẹ́ sọ èdìdì tó wà nínú àdúrà fún yín ẹ mọ̀ pé àwọn pásítọ̀ yìí kan máa ń tàn yín tẹ́ bá ti wà ní ṣọ́ọ̀ṣì bíbélì sọ pé kẹ́kẹ́ ara <laughs> ẹ̀yin ènìyàn ẹ farabalẹ̀ ka ọ̀rọ̀ ọlọ́run kọ́rọ̀ ọlọ́run lè yé yín ìjẹ́ ò tí ẹ bèrè lọ́wọ́ pásítọ̀ ẹ̀ wípé kí lọ́lọ́ sọ pé kẹ́kẹ́ rárá láti ṣe sọ́lọ́ ní kó kéré ara gbàdúrà ni. ọba Solomoni fún gbogbo àgbáyé abọ́ abọ́yibọ́ ṣiṣẹ́ Adura Emmanuel yes wòlíì àgbà abọ́rúbọ̀yì abọ́yibọ́ ṣiṣẹ́ hmm, mẹ́tẹ̀ olúwawo ni mí hmm, àáfàá ńlá ni mí wòlíì ńlá ni mí mẹ́tẹ̀ẹ̀ta ni. Mm kò sí èdè tó fi pé mi tí mi ní dá ẹ lóhùn bó jẹ́ èdè tó fi kí wọn lótú ìfẹ́ òtú òtú ìfẹ́ òtú ìfẹ́ àkọ́kọ́ ní òkè ìṣòtú ìfẹ́ gìẹ̀lẹ̀ tó wà ń bẹ̀ yìí òtú ìfẹ́ tó ń lọ fi ènìyàn tó ń lọ fi orí ènìyàn tó ń lọ rúbọ mi ò mọ àwọn yẹn rí ẹ bá kí mi léde òtú ìfẹ́ mm, òtú ìfẹ́ jí mi jí màá dá yín lóhùn tẹ bá kí mi tẹ bá sálámà. Eh, màá sálámà padà bàbá kémi ní kí kristiani máa dá yín lóhùn mẹ́tẹ̀ẹ̀ta ni mo ṣe pé hmm. mo ń bá ọ̀rọ̀ mi lọ mo fẹ́ fún yín ní kíì àdúrà jẹ́ kọ́kọ́ sọ bí jẹ́ kí kọ́kọ́ narrate àdúrà fún yín àwọn èèyàn ọ̀mẹ́ tó máa dúrà sẹ́rí ẹni tó ń gba àdúrà tí kò kọ́kọ́ tọ́jú ìwà rẹ̀ ó dàbí ẹni tó fẹ́ gbin nǹkan sínú oko tí ò kọ́kọ́ ro inú oko yẹn. tó bá gbin nǹkan sínú oko láì oko koríko ló máa padà pa nǹkan tó gbìn yẹn tó bá tiẹ̀ hù nọ́mbà one táàmù tó bá máa gbin nǹkan yẹn àyè ò ní sí tó fún ẹ wọ́n máa há wọ́n máa wọ́n máa há wọnú igbó máa gbin kínní yẹn ni tí kínní yẹn bá tó wá hù koríko ló máa padà pa. ìwọ tó bá fẹ́ gba àdúrà àkọ́kọ́ yẹ ẹ̀wà ẹ̀ wò àdúrà póríṣiríṣi àwọn àdúrà kan wà wọ́n kàn fẹ́ gbà wọ́n kàn fẹ́ pariwo dànù yàn ní mìíní o lè ṣe kó tó bá wọn ẹ̀ ṣùgbọ́n wọ́n fẹ́ gba àdúrà wọ́n fẹ́ kó wá sí ìmúṣẹ o gbọ́dọ̀ kọ́kọ́ ro oko yẹn kó tó gbin nǹkan sí o gbọ́dọ̀ kọ́kọ́ tún ìwà ẹ kó tó gba àdúrà. ah ọlọ́run tó bùkún joseph bùkún fún mi o ọlọ́run tó sọ joseph di ọba sọ mí di ọba o ṣé ìwọ lè ṣẹ̀wọ̀n bíi joseph ṣé nǹkan tí Joseph ṣe sí wọ́n lè ṣe. gbogbo oúnjẹ tí ọkà bá gbogbo nǹkan tí ọkà bá ti fẹnu sọ ẹnu ọkà ló máa ń kú sí ṣé ọkà nìwọ ṣé èjò ni ẹ ṣé èpè tó mọ ọkà wo gbà pé kó máa ẹ hmm, gbogbo nǹkan tí ọkà bá ti sọ lóòótọ́ ẹnu ọkà ló máa kú sí lóòótọ́ ṣùgbọ́n ó mọ̀ wípé ọmọ ọkà òun ló máa ń ṣe ikú pọ̀ká. ṣé kàdúrà yín náà mọ̀ wọ́n náà ṣé ọ̀ká nìwọ́ má mà ṣiṣẹ́ o ìwọ jẹ́ ọ̀ká àbí gbogbo nǹkan tó kọ́ bá fẹ́ ní sọ iná ọ̀ká ló máa ń kú o ọ̀ká wàá fẹ́ kú o máa rò pé bí ayé ló ń ṣiyẹ́ ni mo dé fẹ́ fa sìgá mi díẹ̀ náà mm-hmm. mo ti gbé sórí nìyẹn ọ̀rọ̀ máa wá ń ṣe nǹkan tá a fi rẹpísẹ́ǹtì wọ́n gbàgbé ìkọ́ tó mọ́ bá sọ. ẹni tó ń gba àdúrà tí ò yí ara rẹ̀ wò tí ò tún ìwà rẹ̀ ṣe ó dàbí ẹni tí ń fẹ́ gbìn nǹkan tó sọ pé mi ò rẹ́dà ti kọ oko kankan wò dẹ̀ fẹ́ gbìn nǹkan sínú oko is it possible can that ire oko can germinate a good something? no. jẹ́ kọ́kọ́ fi àṣírí àkọ́kọ́ yẹn hàn ẹ́ náà kí rárá kí ni ọlọ́run sọ pé kẹ́kí rárá sí sọ ní kẹ́kí rárá gbàdúrà ni ẹ jẹ́ ká gbọ́ ọ̀kọ́ tó lọ́sọ̀ pé kẹ́kí rárá sí Isaiah fifty eight kí ni nǹkan tí ọlọ́run ní ká kí rárá sí gbogbo àwọn pásítọ̀ yín tí wọ́n ka bíbélì tó ń tàn yín Abigail sit down very well before I beat you sit down very well ọ̀bára àgbàlagbà tó bá sùn ní ṣọ́ọ̀ṣì kékeré ló ti bẹ̀rẹ̀ focus be looking what i'm saying okay wàá máa wò mí tí bá ti ń sọ̀rọ̀ o lè jẹ́ obìnrin bọ̀ tí o lè di o lè di akọgun wòlíì lọ́la o ti yẹ wò bá wà ní mo sọ wàá máa wò mí tí bá ti ń sọ̀rọ̀ tí bá rí pé o sùn àgbá etí ẹ̀ ọmọdé burúkú àgbà burúkú ló máa dà ọmọdé olójóhun àgbà olójóhun ló máa dà irú wọn ló ń sùn lásọ̀rọ̀ ọ̀kì yẹn hmm. àwọn tó ń sùn lásọ̀rọ̀ ọ̀kì yẹn wọ́n ti sùn ní kékeré bàbá wọn ò bá wọn wí ìdí ni ẹ̀dẹ́ máa rí wọn lásán náà gan-an eh, yes yes yes ẹ eh, ẹ eh, speaker dey hear you ó ti sùn lọ ò sí wín ada. Hmm, ìyẹn fẹ́ máa sí bá bí ẹ̀rí kò tó sùn. kí lọ́dọ̀ kan fẹ́ ká máa kí ara sí Peter Ọládélé Bọ́lá Ọláyẹmí àdúrà Emmanuel kí ni Ọlọ́run sọ pé ká kíra ara sí jẹ́ ká wò Isaiah fifty eight ká. kérara kérara má ṣe dá a sí má dá a sí o gbé ohùn rẹ sókè bí ìpè. gbé ohùn rẹ sókè bí ìpè. kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n. mọ́mí dáàdì wọ́n ní kó gbàdúrà mi ó ní kó fi ìrékọjá àwọn ènìyàn hàn wọ́n bí ọba Solomoni ṣe fi hàn àwọn president àwọn gọ́vnà wípé hello Mr. Man nǹkan tẹ́ ṣe kò ṣe kí ni kò dáa nǹkan tọ́lọ́ sọ pé kẹ́ gbóhùn sókè fún nìyẹn kẹ́ ranjú tán wàá ranjú mọ́ ìyá ẹ̀yà wèrè ni ẹ̀sìnwé ni nǹkan tẹ́ ṣe kò ṣe kí ni kò dáa gbóhùn sókè kó sọ fún wọn bẹ́ẹ̀ nǹkan tọ́lọ́ sọ pé gbóhùn sókè ṣe nìyẹn kò ní kẹ́ gbóhùn sókè gbàdúrà. bíbélì sọ pé kó kí rárá kí rárá láti ṣe kí ni ẹ ò ní bèrè yẹn ìwọ náà wá ń kí rárá lọ ní ṣọ́ọ̀ṣì wàá bá parí ẹsẹ̀ orí àbẹ̀rẹ̀ sí fọ́ ẹ orí àfẹ́ fọ́ ẹ pa wàá fẹ́ kú. kẹ́lẹ́kẹ́lẹ́ lòun olówó bí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣayálé ó ṣé mo gbà kọ́ kọ́ náà dábìlì òun wà lórí live. ẹ kọ díẹ̀ tó bá wọn. kẹ́lẹ́kẹ́lẹ́ lòun olúwa mm-hmm. <clears throat> tí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣàyàlẹ́ o. ẹ rí bó ti lọ jẹ bọ ẹ rí bọ fún ẹ ti dín. <clears throat> kẹ́lẹ́kẹ́lẹ́ lòun olúwa. Mm-hmm tí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣàyàlẹ́ o. bí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣàyàlẹ́ o jàre à kẹ́lẹ́kẹ́lẹ́ lọ́hùn olúwa o. bí wọ́n bá gbóhùn rẹ̀ máa ṣàyàlẹ́ o. kẹ́lẹ́kẹ́lẹ́ ni ọlọ́run kì í sí nìkan yàwùn yàwùn tó bá fẹ́ bọ́lọ̀ ń sọ̀rọ̀ pẹ̀lẹ́ ni ọba àwọn ọba ló bá ń sọ̀rọ̀ kì í sì ènìyàn. bàbá o mo ní kó ṣe ṣe ṣe bàbá ṣe ṣe ṣe ọlọ́run jẹ́ adétí dídìnrìn ta ló ráyè gbogbo dáadáa yẹn ọlọ́run ní gbọ́ ọ̀kọ́ tó sọ. onídẹ́ bá ti ń gbàdúrà má ṣe dàbí àwọn alágàbà tí máa dúró gbàdúrà ní sínágọ́gù kí àwọn èèyàn bá lè rí wọn pé àwọn ah, ọmọ yìí ń gbàdúrà dáàdì yìí ń gbàdúrà ó ní wọ́n ti gba èrè wọn náà. ẹ̀ka bíbélì kò yé yín kí rárá má ṣe dá a sí má fojú fò wípé à ah, tí bá sọ wọn máa pa mí o gbọ́dọ̀ sọ fún wọn nǹkan tó ń ṣe kò dáa kí rárá fi ìrékọjá àwọn ènìyàn yìí hàn wọ́n sáré síwájú díẹ̀ àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. àwọn ará ilé Jákọ́bù àwọn ọmọ Nàìjíríà ẹ̀ṣẹ̀ wọn sọ fún wọn wípé ìkọ̀tọ̀ ṣe kò dáa buwé jẹ́ ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́. wọ́n sà ń wá mi lójoojúmọ́. wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi. wọ́n ní inú dídùn láti mọ ọ̀nà mi. bí orílẹ̀-èdè ti ń ṣe òdodo. bí orílẹ̀-èdè ti ń ṣe òdodo. tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. tí wọn ò fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. wọ́n ń béèrè ìlànà òdodo. wọ́n ń béèrè ìlànà òdodo. wọn ò ní lọ́wọ́ mi. lọ́wọ́ mi. wọn a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. wọ́n máa máa ṣe inú dídùn láti súnmọ́ Ọlọ́run. nítorí kí ni àwa ṣe ń gbàwẹ̀. kí ló dé tẹ́ fi gbàwẹ̀. tí ìwọ tí ìwọ kò sì rí. tí ọlọ́run ò rí. nítorí kí ni àwa jẹ ọkàn wa ní ìyà. káà tí ìwọ kò sì mọ̀. sáré kíyèsí kíyèsí ní ọjọ́ àwẹ̀ yín ní ọjọ́ àwẹ̀ yín yín ṣe afẹ́. dúró ọ̀rọ̀ ọlọ́run yìí ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yìí àìkú ní tètè ayé àwọn èèyàn ń béèrè question lọ́wọ́ ọlọ́run àwa ń gba ẹ̀wẹ̀ àwa ń wá ìlànà rẹ kí ló wá fà á tí àìwẹ̀ wa ò fi dọ́dọ̀ ẹ̀ tí à ń gba ẹ̀wẹ̀ lásán ni ọlọ́run kọ sí wọn wípé níjọ́ tí ẹ̀yin sọ pé ẹ̀yin gba ẹ̀wẹ̀ ẹ̀ ń ṣe afẹ́ ẹ̀ ń ṣe afẹ́ ẹ̀ tọ́ ojú ẹ̀ tọ́ imú ẹ̀ tọ́ ẹnu ẹ̀ nà ẹ̀ lẹ irun ojú bíi tòkú ẹni ẹ̀ ń gba ẹ̀wẹ̀ orí burúkú àwọn jákujàku wo lẹ́ ń gbà yóò ajájá ti kà. níjọ́ tí ẹ̀ ń gba ẹ̀wẹ̀ ẹ̀yin ṣe afẹ́. sáyẹ́sì wájú díẹ̀ ẹ fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. ìwọ ọ̀gá iléeṣẹ́ ò houseboy yẹ ò housegirl yẹ o sọ pé ó ń gba ìwẹ̀ you are jàjàtìkà iṣẹ́ rádaràda ló máa gbé fún wọn kọ́ ló máa fọ tọ́lẹ̀tì kọ́ ló máa fọ igbá ọmọ tiẹ̀ wà nínú ilé you are jomina gbọ́ mi dáadáa tó padà kábẹ̀rẹ̀ náà ẹ sì ń fi agbára múni ṣe gbogbo iṣẹ́ yín. ẹ ń fi agbára mú àwọn ènìyàn láti ṣe gbogbo iṣẹ́ yín torí pé owó orí burúkú kan ti wà lọ́wọ́ rẹ̀ you are you you kàwé. kíyèsí kíyèsí. ẹ̀yin gbààwẹ̀ fún ìjà àti àwọ̀. ẹ ń gbààwẹ̀ fún ìjà àti àwọ̀ ó dákẹ́ èèyàn fọmọ Yorùbá tó clear àwọ̀ kọ́ àwọ̀ ni ẹ ń gbààwẹ̀ fún ìjà àti àwọ̀ nǹkan tó ń dènà àdúrà yín ni ká. àti lílù àti lílù. nípa ìkúnkùn ìwà búburú. nípa ìkúnkùn ìwà búburú lẹ́ ń gbààwẹ̀ sí i ká. ẹ má ṣe gbààwẹ̀ bíi ti ọjọ́ yìí. ẹ má màmá ẹ má màtún gbààwẹ̀ bíi ti ìgbà yẹn mọ́. kí a lè gbọ́ ohùn yín ní òkè. tẹ́ bá fẹ́ kí ọlọ́run kó gbọ́ ohùn yín lókè. àwẹ̀ eré yìí ni mo yàn bí. ẹ gbọ́ àwẹ̀ tí ọlọ́run fẹ́. ọjọ́ tí ènìyàn jẹ ọkàn rẹ̀ níyà. ọjọ́ tí èèyàn jẹ ọkàn rẹ̀ níyà. láti tẹ orí láti tẹ orí rẹ̀ bá bíi koríko odò. láti rẹ ara ẹ aṣọfọ̀ àti eérú lábẹ́ rẹ̀. sáré. wọ́ a pé èyí ni àwẹ̀. ká máa ronú ká máa sojú kokoko bójú olóko ká máa wáṣọ gìẹ̀lè kiri ṣé ìyẹn náà pè ní àwẹ̀ ni ká máa ránjú kokoko káàkiri gbòòrò pé látàárọ̀ àìwẹ̀ ń gbò mí ṣé ìyẹn làìwẹ̀ ni ẹ gbọ́ ọ̀kan tí bẹ́ẹ̀ lè pè láìwẹ̀ sáré àti ọjọ́ ìtẹ̀wọ́gbà fún olúwa. sáré. àwẹ̀ tí mo ti yàn kọ́ èyí. ìwọ lọ́wọ́ sọ pé òun ò yan irú àwẹ̀ bẹ́ẹ̀ ká. láti tú láti tú ọjà àìṣòdodo. láti tú ọjà àìṣòdodo ká. láti tú ẹrù wíwò láti tú ẹrù wíwò. láti tú ẹrù wíwúwo ká. àti láti jẹ́ kí anilára lọ lọ́fẹ̀ẹ́. ẹ gbọ́ àwẹ̀ tọ́lọ̀ ń fẹ́ ní nàìjíríà nìyẹn kẹjẹ́ kí gbogbo àwọn prison kan àwọn prisoner kan padà sílé wọn kẹjẹ́ kí àwọn anilára kó lọ lọ́fẹ̀ẹ́. kàwé. àti láti já gbogbo àjàgà kẹ́ já gbogbo àjàgà kó lọ́rọ̀ àwọn ènìyàn nǹkan nǹkan tó wúwo fún wọn ẹ bá wọn gbé ẹni tó ní problem lẹ́gbẹ̀ẹ́ help ẹ̀ ẹni tó wà lọ ẹni tó wà lọ hospital tó rówó hospital san lọ síbẹ̀ san ẹni tó bímọ tó rówó Atlanta san lọ bá wọn san gbọ́ gbogbo àjàgà àwọn àìwẹ̀ nísìn àwọn àìwẹ̀ tọ́lọ́ fẹ́ nísìn nìyẹn kì í ṣe àìwẹ̀ kó fi ibi pa ẹnu kọ́ sáfẹ́ tó máa pa àìwẹ̀ rádaràda kàwé kì í àṣe láti fi oúnjẹ rẹ fún àwọn tí ebi ń pa. wọ́n gbọ́ àwẹ̀ tó ó gba àwẹ̀ àwọn ènìyàn ọ̀sà máa pa wọ́n ní nàìjíríà wọ́n believe pé tẹ́bí bá ń pa inú wọn nìkan náà gba àwẹ̀ tó bá ń fi oúnjẹ fún tálákà wo ti ń gba àwẹ̀ mọ́mì dádì bá sọ̀rọ̀ ní kọ́ eléyìí ẹ jẹ́ ká lọ sórókè ká lọ gba àwẹ̀ forty one days ọ̀sà máa pa ẹ̀dà nù òsínwìn torí pé òkà bíbélì sáré àti kí ìwọ kí o mú àwọn òtòṣì tí a ti sọdẹ wá sí ilé rẹ tí a ti sọdẹ wá sí ilé rẹ. Ah! ọ̀rọ̀ ọlọ́run yìí ah! ọ̀rọ̀ ọlọ́run lágbára ọ̀rọ̀ ọlọ́run yìí àìkú ní tètè ayẹ. kí ìwọ kó mú àwọn òtòṣì wá sínú ilé rẹ àwọn òtòṣì tá a ti lé dànù kó mú wọn wá kó fún wọn lóúnjẹ ó ti ń gba ẹ̀wẹ̀ nìyẹn ó ṣe gbogbo yìí ó ló ń gba ẹ̀wẹ̀ ó dẹ̀ ti gba ẹ̀wẹ̀ ọjọ́ méje o ó dẹ̀ ti gba ẹ̀wẹ̀ fourteen days yìí ẹ̀wẹ̀ rádaràda ló ń gbà ọ̀sà ló máa pa á kàwé nígbà tí wọ́n bá rí arìn òhò. tó bá rí ẹni tó wà ní òhò. kí wọ kí o bò ó. kó bò ó na na na na na na na na na mo ní gbogbo owó mi ti tálákà ní ẹrù péré ni torí bíbélì yé mi kí ló kàn mí kan àìwẹ̀ mo ti jẹun láago méje èmi ráyè oúnjẹ èmi ráyè àìwẹ̀ rádaràdá tẹ̀yìn gbà yẹn èmi ló fẹ́ fi ọ̀sà lọ para mi dànù ta ló ráyè àìwẹ̀ gìẹ̀lẹ̀ wò gbọ́ àìwẹ̀ tí Ọlọ́run wò gbọ́ àìwẹ̀ tí Ọlọ́run sọ pé òun fẹ́ kó rẹ tó wà ní ìhòhò kó bò kó rẹ ni tó ní lára kó tù lára kó rẹ ni tẹ́bi ń pa kó fún lóúnjẹ wò ti gbà àìwẹ̀ buwé jẹ. kí ìwọ kí o má ṣe fi ara rẹ pamọ́ kúrò lọ́dọ̀ ẹran ara tìrẹ. wíwá ẹlòmíì tó bá rí wípé àbúrò ìyá òun ló ń bọ̀ yìí ó fà tọrọ owó ni àwa sọ fún ìyàwó ẹ̀ pé kó lọ bá lọ́nà kó sọ pé òun sì ń lé wẹ́dẹ̀ ń gbà ẹ̀wẹ̀ bíbélì sọ pé má ṣe fi ara rẹ pamọ́ kó lára ẹran ara tìrẹ má ṣe fi ara rẹ pamọ́ kó lára ẹran ara tìyẹ which is your brother sister uncle mother father ṣùgbọ́n lónìí torí kó ti lówó wà ní ẹnibọ́dọ̀ lè pè é ní fámìlì ẹ o torí pé kí wọ́n bá pa ẹ jẹ wọ́n máa padà pa ẹ jẹ ni bí wọ́n pa ẹ jẹ ọlọ́wà pa torí o ti yà kó nílànà ọlọ́run fún wọn ní owó kí kí kí kí ẹ̀rí ọ̀kan kó lè lọ pa àwọn tó bá fẹ́ pa á jẹ ẹ̀yin ènìyàn ọ̀rọ̀ ọlọ́run ṣòro láti ṣe èyí ṣùgbọ́n ẹ ò ní fẹ́ ṣe Bọ́lá Ọláyẹmí <laughs> ó yà ẹ lẹ́nu ó ní hùn Ah, èmi ò ráyè mo ti jẹun láago méje wọ́n tó bá ti fẹ́ gba ẹ̀wẹ̀ o ti gbọ́ irú àwẹ̀ tọ́lọ́ ní kó máa gbà tá àwọn tálákà lọ́rẹ ẹ tó wà ní òhòbó. gbogbo ojú mi tẹ́rí pé ó wọnú kókókókó yìí kì í ṣe tó ń jẹ nǹkan tó fà ọ̀rọ̀ ní twenty four hours tí bá tó kó níbí yìí tí anybody bá wá sọ́dọ̀ mi ọ̀rọ̀ ni mo dé ṣọ̀ṣì ọ̀rọ̀ ni anyway tí bá ti dé ọ̀rọ̀ ni mò ń sọ ọ̀rọ̀ ọlọ́run fáwọn ènìyàn mò ń ṣàánú fáwọn ènìyàn owó tó yẹ kí n fi jẹun máa fún ènìyàn àwẹ̀ tèmi nìyẹn ọ̀rọ̀ ló sọ mí di gèlè ọ̀rọ̀ ló fà á tẹ́bi òfin sanra ọ̀rọ̀ ti pọ̀ jù omi ara ìtọ́ tó yẹ kí fi máa sanra mo fi ń sọ̀rọ̀ ni twenty four hours mi ọ̀rọ̀ ni torí ọ̀rọ̀ tó wà nínú mi àgbá omi ni màá sọ sọ sọ sọ sọ táyé máa fi parẹ́ kò lè gbẹ tutututu lójoojúmọ́ tutututu ló máa máa rí létí ẹ kì í sọ̀rọ̀ tí bá sọ lánàá máa tún sọ lé ní. mo ti kọrin lánàá ìyẹn oògùn tèmi báwo ni Òṣùpá ti kọrin màjọ tuntun tàná nìyẹn jákè àgbàlagbà oyè rán mi létí orin yìí kò wá kò wá orin yẹn ò wá ó ní òun ti kọrin lánàá ó ní ìyẹn ò kan tèun ó ní ijó tí mo jó lánàá tuntun tàná nìyẹn hmm, ó ní ijó tàná ó ní tàná nìyẹn mọ́mì tó bá sin ọlọ́run tó bá súnmọ́ ọlọ́run ayé máa yẹ ọkàn á balẹ̀ àlàáfíà máa dé sáré síwájú nígbà náà ni ìmọ́lẹ̀ rẹ yóò bẹ́ ẹ jáde bí òwúrọ̀. yé ọgbà tó bá tilẹ̀ fún àwọn tó bá sọ pé ó fẹ́ máa gba ẹ̀wẹ̀ ẹ́ tó ń tọ́jú àwọn tálákà tó tọ́jú àwọn tó wà níhòòhò tó àwọn house boy yẹ àwọn house girl yẹ tó tù wọ́n lára tí ò mú wọn gẹ́gẹ́ bí ẹrú wọ́n ní ìmọ́lẹ̀ àwa bẹ́ jáde ha basket over. verse eight. Isaiah fifty eight àbí fifty eight verse eight la wà nígbà náà ni ìmọ́lẹ̀ asekínì abẹ́jáde bí ìgbà tó jẹ́ wípé ó ti so oògùn nígbà náà ni ìmọ́lẹ̀ yẹn máa bẹ́ jáde bí kíni. bí òwúrọ̀. káà. ìlera rẹ ìlera rẹ yóò sọ jáde pọ́npọ́n. ara ẹ máa ta pọ́npọ́n inú ẹ máa máa dùn ọkàn ẹ máa máa balẹ̀ ó mọ̀ wípé oore tí òkè ń ṣe ló sọ ẹ́ di aláìsàn ni wàá di gèlè àwọn tó yẹ kó tù lára ọ̀tún wọn lára ọ̀rọ̀ àwọn àwọn áńgẹ́lì àbá àwọn ọmọ ya alábàárà gbá gbá a máa fún ẹ nífọ̀jú kì í ṣe ìfọ́tí o ìfọ́jú yàtọ̀ sí ìfọ́tí ìfọ́tí ìsìn wo ilé mo mọ́ra bọ̀ tí fọ́jú a máa parí àdàràdà báyìí torí pé ò sí ìfẹ́ ọba àwọn ọba president governor senators ọba ìlú ṣe ń gbọ́ nǹkan tí mo ń sọ ó kùn sọ́wọ́ yín ní kẹ́ fi ìrọ̀rùn kẹ́ fi ṣe ìfẹ́ ọlọ́run kàfi kẹ́ fi ìrọ̀rùn kẹ́ fi gba ìgbájú ọlọ́run ẹ̀ sì kan arán mi sí ẹ láti wá sọ̀rọ̀ fún ẹ ọ̀rọ̀ tó jẹ́ wípé ayé ayé ẹ padà á sọ ẹ di ẹ̀dá tuntun àwọn èèyàn máa máa wò ẹ pé ah, ah, máà ní òrí báyìí tẹ́lẹ̀ náà ọ̀rọ̀ ni ọ̀rọ̀ máa yí èèyàn padà ni nígbà téèyàn bá gbọ́ ọ̀rọ̀ débi tó yẹ kó ti gbọ́ ọ̀rọ̀ ìgbésí ayé ayé padà tó bá ti lè ṣe gbogbo kan yìí mọ́lẹ̀ abẹ́jáde ìlera á ṣe kíni ìlera á ṣe kíni ìlera á jáde kánkán ara ẹ máa yá wàá wà ókè spiritually and physically bùwẹ́jẹ̀. òdodo rẹ yóò sì lọ ṣáájú rẹ. òdodo rẹ wá lọ ṣáájú rẹ àwa máa lọ sọ pé má nìyẹn èèyàn gidi ni o o lè má sọ̀rọ̀ fún rí o ṣùgbọ́n a máa máa gbúrò ẹ̀ má nìyẹn èèyàn lọ́hùn ni o má nìyẹn kò kì í lọ ṣọ́ọ̀ṣì o à bọ̀ tó máa ń ṣe orí má nìyẹn à èmi àjọ mo máa ń bá wọn ṣiṣẹ́ kò ní wá lára rí tó bá di ọ̀sán máa fún wa lówó ká lọ fi jẹun kò wálé ayé mọ́yà rárá òdodo ẹ a wá lọ síwájú a bẹ̀rẹ̀ máa polongo ẹ káàkiri buwẹ́jẹ fún mi. ògo Olúwa yóò kọjọ. ògolúwa wá kó ẹjọ́ ká. nígbà náà ni ni pè é. nígbà náà ooo oh, dádì mi mo gbádùn ọ̀rọ̀ yìí láàárọ̀ yìí nígbà ẹlò ẹsẹ̀ lè wá pe ọlọ́run ká. olúwa yóò sì dáhùn. lẹ́sẹ̀kẹsẹ̀ ó tó òroko òtúnwà ẹsẹ̀ olóòfẹ́ gba àdúrà wo kàn pariwo dànù orí òkè wọn mílíọ̀nù kó lọ àdúrà ò lè gbà. lọ́ọ́ máa sùn sí ṣọ́ọ̀ṣì ojoojúmọ́ àdúrà ò lè gbà láì tọ́jú tálákà kó ná owó ẹ sójú ọ̀nà ọlọ́run ẹni tó wà ní ìhòòhò kó bò ó ẹni tó jẹ gbèsè kó bá sán wò sọ pé ó ń gba ẹ̀wẹ̀ wò sọ pé ó ń wojú rere ọlọ́run níbo ló ti fẹ́ rí. ẹni tó ẹni tó ṣé holland ni woman ni yóò wà ní wọ́n ní kó ta àwọn ìbejì twenty four lọ́rẹ̀ ìbejì twenty four ó sèǹdì owó ẹ̀ lánàá bí mo ṣe bí mo ṣe ń ta àwọn ìbòjì yẹn lọ́rẹ́ mo ń ya picture wọn mo ń sèǹdì ẹ̀ sí àwọn ìbòjì àwọn ìbòjì yẹn èmi àti báyìí èmi àrẹ́rìn èmi àti pé ah bàbá wo ṣe o ẹ kì í ṣe mi máa gbàdúrà fẹ́ tó fún ẹ lówó ìmọ́lẹ̀ máa bẹ́ jáde wọ́n pààyàn lẹ́rìn ọlọ́run apá ẹlẹ́rìn wọ́n pààyàn lẹ́kún ọlọ́run apá ẹlẹ́kún nǹkan tó yé ẹ̀yin ènìyàn nìyẹn bó bá pa èèyàn lẹ́rìn ọlọ́run á pa torí wo ran ọlọ́run lọ́wọ́ láti ṣiṣẹ́ ẹ̀ ni ẹ tẹ́bi ń pa látàárọ̀ báyìí tó rọ sórí àga tí ó débẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn ìyá kí ló dé sí òsè kankan ó ní kò sí kankan ìyá ẹ gba ten thousand ara ají pépé inú á dùn á á ní ọlọ́run wo màá ṣe o ò jẹ́ kí ayé tìpasẹ̀ máa gbé ọlọ́run ga wá sọ pé kọ́lọ́ má dá ẹ lọ́lá ọlọ́run á dá ẹ lọ́lá yà ẹ lẹ́nu ọlọ́run ṣe ṣe ẹ̀yin tẹ́ máa ń pè mí mo ní mi ò ráyè kí n máa gbàdúrà fún ẹ ìwọ ló máa gbàdúrà fara iṣẹ́ ọwọ́ ẹ ló máa gbàdúrà fún ẹ tí iṣẹ́ ọwọ́ ò bá dáa wo kàn waste àdúrà ẹ dànù bó wá fún mi ní hundred million pé kí n fi báyìí ṣiṣẹ́gun wo waste owó ẹ o ṣe àánú oṣù títọ́ oníkẹ́ wọn máa báyìí ṣiṣẹ́gun owó ẹ lọ dẹ̀hùn gbogbo òkòtò bá fún ẹ kò lè bá ẹ lára jọ torí ọba tó ní omi ara tó ní ẹ̀jẹ̀ ara nìwọ nìwọ ń kẹ̀yìn sí yẹn tó wá fi wòlíì sí ọlọ́run wàá fẹ́ kú owó ètò owó ẹ̀ ó sọ owó ẹ̀ nù. ìmọ́lẹ̀ olúwa tàn ó tàn sínú ọkàn mi ẹ̀mí tí mo ní dẹ́ṣẹ̀ o má ṣe bá mi gbé. àwọn àlórí sọ̀rọ̀ yàmí ní fọ́tò ẹ̀mí o kí n lè máa wò lọ́jọ́jọ́ bóyá mo lè ra lébó tó ń lára mi. yàmí ní fọ́tò ẹ̀mí o kí n lè máa wò lọ́jọ́ ọjọ́ ò jàre bóyá máa lè ra lébò tó ń bẹ lára mi. èmi yóò sì rọlé èmi yóò sì rọlé èmi yóò sì rọlé ọ̀rọ̀ Olúwa. kóbìnrin sì rólé kóbìnrin sì rólé áá ah, èmi yóò sì rólé o èmi yóò sì rólé o èmi yóò sì rólé o ọ̀rọ̀ Olúwa. gbogbo ọkọ̀ tó ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan yẹn tí o bá ti ṣe gbogbo ọkọ̀ tó yẹ kó ṣe tán tó ti tọ́jú tálákà tó ti tọ́jú aláìní òdodo àwa bẹ́ jáde ìlera ajé pépé nígbà yẹn wà tó wá gba àdúrà ọlọ́run àwa gbọ́ pásítọ̀ ẹ̀kọ́ ní kọ́ ẹ nìyẹn pásítọ̀ á sọ fún mi pé tó bá ti san ìdá mẹ́wàá àdúrà ẹ máa gbà àdúrà ò lè gbà torí ìdá mẹ́wàá tó ń san ọ̀rọ̀ ẹni tó san ìdá mẹ́wàá ó dàbí ọ̀rọ̀ ẹni tó jẹ́ wípé ó lọ kọ oko nígbà tó kọ oko tán nígbà tó kọ oko tán oòrùn ti ń ràn látijọ́ yìí kò jó oko ó wá jẹ́ kójò rọ̀ hmm, òjò rọ̀ mọ́júlé ni wàá lọ finá sínú oko lọ́la wàá fá oko wàá fẹ́ kú wàá jẹ burúkú ìyà wàá fá oko torí oko yẹn ò ní jó wàá ṣiṣẹ́ wàá fẹ́ kú bọ́rọ̀ ẹ̀wọ́ tó lọ́sàn ìdá mẹ́wàá ṣe rí nìyẹn tí ò ṣe ìfẹ́ ọlọ́run tí ò san ìdá mẹ́wàá síbi tó yẹ kó san sí. ṣé o gbọ́ àṣírí ọ̀rọ̀ ọlọ́run yẹn ìkan wà nínú ẹ̀yin tẹ́ wà níbí ìlànà ó wò mí báyìí kí ọ̀kan nínú yín yẹn ó sẹ́ǹdì owó lánàá ó ní ká fi owó yẹn ṣe àgbo àgbo mẹ́rin àgbo mẹ́rin wípé ká sẹ́ǹdì ẹ̀ sí lóyìnbó ìgbà tó wá sẹ́ǹdì owó yẹn tán kíní yẹn wá wọ nínú wípé ṣé iṣẹ́ ló fẹ́ kọ́ sí kàbí tọlọ́run ó bá pè mí padà kẹ́niyẹn. ẹ ló alàgbà ẹ owó tí mo sẹ́ǹdì yẹn mọ̀ ń wo ọ̀rọ̀ yẹn ò yé mi tó mọ̀ ń wo ni pé ṣé kákọ́ fi owó yẹn ṣe ilé ọlọ́run ni kí bá wa sẹ́ǹdì owó tí wọ́n fi ra irinṣẹ́ owó tá a máa fi ṣe àgbo yẹn àbí ká kọ́kọ́ fi owó yẹn ṣe àgbo yẹn mo pẹlẹgó bíi pé mi mọ kankan mo pẹlẹgó mo pẹlẹgó mo ń wò ó mo ní arákùnrin mo gbọ́ ọ̀kọ́tẹ́ sọ kì í ṣèmi ló lówó ẹ̀yin lẹ lówó ẹ̀yin lẹ mọ̀ ọ̀kọ́tẹ́ fẹ́ fowó yín sí bóyá tọ́lọ́run lẹ fẹ́ kọ́ fi sí bóyá ti ara yín lẹ máa kọ́ fi sí mò ń gbọ́sà ẹ̀yin lẹ ní choice ọba Solomoni mo pẹlẹgo ó dì wẹ́n alàgbà in everything God first mo ní ẹ̀ẹ́n kò yé mi ẹ bá bẹ̀rẹ̀ sí wàásù fún mi lọ in everything God first eh, kí ni ìtumọ̀ yẹn kò yé mi kò tẹ́ ń sọ sí ẹ eh, kọ́kọ́ fi owó yẹn máa bá ẹsẹ̀ Ọlọ́run lọ holy center wọ́n padà wá sínú ẹ̀mí arákùnrin bíbélì sọ pé kọ́kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀ eléyìí tó bá kọ́ máa fi kún fún ẹ òfẹ́ kọ́ ṣe tọ́ Ọlọ́run àbí ah! mi ò fẹ́ mọ bí ìṣòro ẹ ti tó láyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ ẹ́ lógún yẹn ọ̀rọ̀ ẹ máa ọ̀rọ̀ títì yẹ ọ̀rọ̀ títì yẹ gan ó máa jẹ́ ọlọ́run lógún torí ọ̀rọ̀ mọ́dékáì jẹ́ ọlọ́run lógún ọ̀rọ̀ dánẹ́lì jẹ́ ọlọ́run lógún ọ̀rọ̀ jẹmírẹ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ́jà jẹ́ ọlọ́run lógún ọ̀rọ̀ ẹlẹ́sà jẹ́ ọlọ́run lógún tó bá jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tiẹ̀ náà jẹ́ ọlọ́run lógún àṣẹ ti gùn bẹ́ẹ̀ kò yí padà torí wo mọ̀ ipò ọlọ́run ló lè fún ẹ lálàáfíà wo kọ́kọ́ ṣètọ́ ọlọ́run kò sí kòtọ́ ọlọ́run lè ṣe fún ẹ o gbọ́dọ̀ máa ní àròjinlẹ̀ ní nǹkan tó fẹ́ fẹ́ má gbé ìṣòro ẹ̀ ju ọlọ́run lọ. Bello Fúnmiláyọ̀ Ọlájùmọ̀kẹ́ Adépẹ̀jù good morning ma. Peter Oladele you are blessed. Are you with me? mo ti padà sẹ́yìn bí tí mo ti bẹ̀rẹ̀ kọ́ mi ìwọ tó bá fẹ́ gba àdúrà ìwọ tí ó ń gba àdúrà tí ò tún ìwà rẹ̀ ṣe ó dàbí ẹni tó fẹ́ gbin nǹkan sínú oko tó sọ pé òun ò ní kọ oko yẹn ìwà ló dúró fún oko yẹn títún ìwà rẹ ṣe òun ló nídìí pé kó kọ oko kí àyè lè wà fún ẹ láti gbin nǹkan tó bá fẹ́ gbìn kí atẹ́gùn kó lè fẹ́ sí nǹkan tó bá fẹ́ gbìn wàá kọ́ wàá bẹ́ igi tó wà nínú ẹ̀ wàá jó oko yà free wàá ṣẹ̀ṣẹ̀ wàá máa gbin nǹkan sí ìtumọ̀ ẹ̀ ni wípé ìwà ẹ tó fẹ́ dà yẹn ìwọ ni pé kó máa tọ́jú àwọn tálákà kó máa ná irúfẹ́ bọ́n ṣe kọ́ ilé olúwa ìwọ náà wàá ṣe síbẹ̀ irúfẹ́ bó bá rí ẹni tí ebi ń pa fún lóúnjẹ tó bá rí ẹni tí òrówó skul ọmọ ẹ̀sán bá san tí àwọn wọ́kàsí bá ń ṣiṣẹ́ pẹ̀lú ẹ tó bá gba àwọn òṣìṣẹ́ sílé tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ ẹ má tọ́jú wọn gẹ́gẹ́ bí innocent person tọ́jú wọn gẹ́gẹ́ bí ọmọ tó bí o gbọ́dọ̀ treat wọn gẹ́gẹ́ bí àlejò lẹ́yìn yẹn òdodo abẹ́jáde lẹ́yìn yẹn wàá wá gba àdúrà ọ̀rọ̀ àwa gbọ́ sáré bùwé jẹ fún mi. ìwọ ó kígbe ìwọ ó kígbe. wàá wá kígbe. òun ó sì wí pé. òun ó wí pé. èmi nìyí. a ọmọ èmi rèé ká. bí ìwọ bá mú àjàgà nínà ìka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 tó bá ti délé pásítọ̀ ní kà fún ẹ tó mọ̀ pé tó ń bá kà fún ẹ tó bá dẹ̀ máa kà fún akabáàsì kan á sọ̀rọ̀ lé lórí ó ti lọ nìyẹn tó bá máa kà fún ẹ ó níbi tó máa kọ́ọ̀tì ń bẹ̀ torí ó ti mọ̀ wípé tó bá ti lọ fèsì àwọn tálákà òun ò ní rówó gbà mọ́. ok àdìgbàdé mi ti ń sọ̀rọ̀ tálákà fún yín sí àkíyèsí ìdòwò fún mi ni ìgbà tẹ́ mọ̀ pé òtítọ́ ọ̀rọ̀ ni mo bá yín sọ. So owó ti tiẹ̀ pásítọ̀ tálákà ò lè dúró dá dúró àìmọye tálákà tó máa gbé sókè gan tó máa tó wá fún ìwọ pásítọ̀ lówó kò yí ẹni ó ní ìdá ti dènà mọ́ ẹnìkan tó bá dènà mọ́ ẹnìkan torí kí wọ́n lè jẹun ọlọ́run á tiẹ̀ náà yẹ káwọn èèyàn mọ òtítọ́ olóore kò kí ń kú sípò ìka olóòótọ́ ẹbí ò kí ń pa olóòótọ́ ènìyàn ẹgbọ́n kan tí dáfídì sọ ni ó ní mo kéré ó ní mo dẹ̀ ti dàgbà ó dè mí ò rí kí ọmọ olódodo kó máa ṣàgbé oúnjẹ rí láyé bó bá kun díẹ̀ ọ̀rọ̀ torí pé ó ń ṣàánú àwọn èèyàn yẹn ọlọ́run agbéràn ọ̀wọ́ dìde ọlọ́run bàbá wa hallelúyà máa sáwá sáárín wa farahàn ẹlẹ́sà ọ̀ àti máa fọwọ́ àti àwọn wọlé lílọ fi ọlọ́run aleluya apọ́sẹ̀ lọ́ọ̀rẹ́ jọ. àṣẹ gbọ́gbọ́ ti ọlọ́run ni ọkàn mi yan ọlọ́run. ti ọlọ́run ni ọkàn mi yan ibi tí mo ń lọ gangan rèé má ṣe gba ẹ̀ṣẹ̀ láàyè láti ṣamọ̀nà rẹ ó dà ló má ṣe gbẹ̀ṣẹ̀ láàyè aleluya láti ṣamọ̀nà rẹ. mọ́mí dádì ó ṣe amọ̀nà ẹ̀mí púpọ̀ ó bì wọ́n ṣubú ó dàlú ó ṣe amọ̀nà ó ẹ̀mí púpọ̀ ó ṣe bí wọ́n ṣubú. bí wọ́n ṣubú. ẹ gbọ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ sọ ni ìwọ aláìlọ́wọ̀ àlelóyà tó fẹ́ fi ọba jẹ ó dà ló. ìwọ aláìlọ́wọ̀ àlelóyà tó fẹ́ fi ọba jẹ. holy gbá mi dáadáa ọlọ́run á lè gba èyí fún ọ kí ẹni bí kò ṣàkóso ó dá ló ọlọ́run á lè gba èyí fún ọ kẹ́ níbi ṣàkóso. A lè gba èyí fún ọ kẹ́ níbi ṣàkóso nígbà tí orin yẹn máa parí ó ní kí a tètè gbàdúrà kí a rántí ọjọ́ ìdánwò ó dà ló ká tètè gbàdúrà hallelúyà ká rántí ọjọ́ ìdánwò. gbọ́ farabalẹ̀ èṣù gbógun ó bu ramúramù kí a tètè gba àdúrà ó dá lóò yẹsọ gbọgbọ bọ ramọramọ ẹ tètè gbàdúrà. èṣù gbógun ọdún ramúramọ ẹ tètè gbàdúrà èṣù ń gbógun ó búra múramù ẹ tètè gbàdúrà tó o bá tún wà ẹ ṣe tó gbàdúrà èṣù á ẹ jẹ o gbọ́dọ̀ tún ìwà ẹ ṣe kó tún gbàdúrà o gbọ́dọ̀ kọ oko kó tún gbìn nǹkan sínú oko bí o kọ oko kó tún gbìn nǹkan sínú oko koríko ló máa padà pa nǹkan tó gbìn yẹn. èní Sunday o mo mọ̀ pé ó tún máa ń lọ sọ ìdá mẹ́wàá ò sí ń wí. yágeli ẹ yágeli ẹ tó bá dè ní tó bá mọ̀ pé òrí lọ yágeli kó bọ́ sínú mọ́tò ẹ ra nǹkan oríṣiríṣi síbẹ̀ bẹ̀sẹ̀ wọ́ọ̀ṣì àwọn tálákà yẹn káàkiri pé nǹkan fún wọn àbí kẹ̀kọ́ wá ṣọ́ọ̀ṣì kan lọ tó bá tẹ o tẹ gbọ́dọ̀ lọ ṣọ́ọ̀ṣì ni tó bá dé ṣọ́ọ̀ṣì yágeli kó dé ṣọ́ọ̀ṣì wo àwọn tẹjọ ń jókòó sẹ́gbẹ̀ẹ́ ara tó wo epo kun díẹ̀ káàtó tẹ́ bá ti jáde ace sister ẹjọ́ ẹ rí mi tá a bá parẹ́ ẹ̀sìn brother ẹjọ́ ẹ rí mi tá a bá parẹ́ ẹ̀sìn ọmọ rí mi tá a bá parẹ́ ẹ̀sìn fún wọn lẹ́fílòpù ó ti sàn dá mẹ́wàá tó bá dé ṣọ́ọ̀ṣì jẹ́ kí jó ẹ yàtọ̀ èmi máa ń jó gan o torí pé fídíò ilé ọ̀pá yẹn ó máa ń ṣe one kind òun ló fà á tẹ́mi ìfẹ́ máa fi fídíò tí bá ń jó lọ́wọ́ mi ò ra èmi máa fi jó èmi máa jókú ni o fọ́lọ́run ni o èmi má o ẹ jẹ́ kí n parí ṣọ́ọ̀ṣì yẹn ibẹ̀ ẹ máa dìmú dáadáa máa ṣe é ṣe fídíò wàá mọ̀ pé bọ̀bọ̀ yìí oúnjẹ hmm. ah <laughs> èmi tó jẹ́ pé tí bá ń jó báyìí ó máa sáfì ọkọ̀ ẹ sílẹ̀ ọmọ máa bọ̀ nílé mi pé yẹ̀ sí òwúrọ̀ ọkùnrin tó jó báyìí rí pé jẹ́ kí lọ fẹ́ mà nìyí màá tún lé ẹ padà pé wíwá padà sọ́dọ̀ ọkọ ẹ ìjóló afẹ́ láyé ni tí wọ́n bá fọkàn ọkàn balẹ̀ ọkọ̀ ẹ náà máa jó bí mo ṣe ń jó ìgbà tó bá yé ọkọ̀ ẹ jẹ́ òfin sábà mi máa bá ojú ẹ jẹ́ mo rán ẹsẹ̀ ni. ìwọ náà lọ mọ́kàn ọkàn ẹ balẹ̀ ìyàwó mi mọ́kàn mi balẹ̀ ló fà tí mo fi ń jó kánípọ́n ti ní mí lára mi nílé jó ìwọ náà lọ fọkàn ọkọ̀ ẹ balẹ̀ kó lè máa rí jójó. ó ń jó ta ló fẹ́ kú jó màlẹ́kà ń jó lóde ìhó ẹ́ <laughs> mo máa rún tán ni mi ò ẹyin mi ò tó bí ìbọn tí báyìí bẹ̀rẹ̀ sí yí sí wọ́n máa rò pé bóyá kò tó ni àwọn màlẹ́kà tó ń yí bọ́rìṣà gómi ọ̀tọ̀ ni gbàgbé o. ó <laughs> máa ti kó mi jẹ mi ò lè fẹ́ ẹ láyé. Ah, Simeon! ọlá bámidélé god first ẹni tí ò bá mú ọ̀rọ̀ ọlọ́run síwájú nínú ayé ẹ̀ ó ti parun ó ti ṣìnà ọ̀rọ̀ ayé ò lè lójútùú ó lè tà bó o bá tà ò ní lákòjọ bó o lákòjọ wàá fowó ṣàìsàn wàá fowó wo àìsàn nǹkan tó yẹ yín nìyẹn ṣé ẹ rí ká ní pé ẹ̀yin ènìyàn ká ní pé ẹ ní ẹ̀mí ọlọ́run tí bá wà àìsàn ọjọ́ kan owó tó yẹ kó wà lákàntì mọ́ yẹ kó wọ hundred million torí pé ìwòsàn ìṣẹ́gun ni mo ń ṣe fún yín pẹ̀lú ọ̀rọ̀ tí mo bá yín sọ yẹn alàgbà ẹgbàá one million alàgbà ẹgbàá two million ọ̀rọ̀ yìí ó lè tún ayé mi ṣe àwọn ọ̀rọ̀ tẹ́mi sọ ìwọ máa ṣe ìwọ máa fi hùwà kó wá wò ó ní kó lọ máa pa ẹran lọ́dọ̀ babaláwo kó tún máa kó sínú wàhálà ní kí babaláwo sọ fún ẹ pé kó gbé òbò ẹ wá káwọn sí gbẹ́rẹ́ sí i wàá tún sọ two hundred thousand kàbí kó gbọ́ ọ̀rọ̀ mi kó máa fi ṣe ìwà o kó sì kan ní méjì tí wọ́n bá pọ́ pẹ́ tó ti ṣe oògùn kiri ìwọ tún gbọ́ ọ̀rọ̀ mi kó fi ṣe ìwà o kó wá wo báyìí ẹ̀sẹ̀ fẹ́ rí kó máa tọ́jú tálákà ẹ tó ebi pa kó fún lóúnjẹ ilé ọlọ́run náà wó síbẹ̀ ẹni tí ò rówó san kó bá sanwó skul ẹ ẹni tí Eh, ó wà ní sẹ́ẹ̀lì lọ síbẹ̀ bíi pé ọmọ ẹ ló wà ní sẹ́ẹ̀lì kó lọ béèlì ẹ̀ ẹ tó wà lọ́sibítù tó ọ̀rọ̀ wà tán látàsán bá san owó ẹ̀ aláboyún tó wà ládùúgbò ẹ tó ẹ̀sẹ̀ bímọ lọ síbẹ̀ kó ra pápásì fún kó ṣe fóṣù mẹ́ta kó wá wò kó tó fẹ́ ṣẹlẹ̀ sí ẹ bóyá wàá ní owó bóyá ò ní ní bóyá wàá lákòójọ bóyá ò ní ní bóyá ẹ̀sà tó ń ṣe ẹ̀ bóyá kò ní fi ẹ́ sílẹ̀ kó ṣe ó ṣe gbogbo yẹn alàgbàgbàdúrà fún mi wò kàn gbàdúrà dànù àdúrà ò lè gbà torí ìlànà ọlọ́run ó ti fi sílẹ̀ jẹ́ ká gbọ́ ọ̀kan tó fà á tí àdúrà wa kì í fi ń gbà àìsàn fifty nine. kíyèsí. pọ́ìntì wà níbẹ̀ ò klọ́ọ̀sì ni o. kíyèsí. ọwọ́ olúwa kò. mo ń bọ̀ àwọn kóòdù kan wà nínú ọ̀rọ̀ ọlọ́run wọn ò ní kó gbọ́ o wọ́n ní kó máa kíyèsí wà á kíyèsí dáadáa kíyèsí kíni. ọwọ́ olúwa kò kúrú láti bá ní. ọlọ́run ò kì í ṣe arọ tí kò ní lè gba ẹ̀mí àtiwọ ká. bẹ́ẹ̀ ni etí rẹ̀ kò wúwo tí kì yóò fi gbọ́. etí ẹ̀ kò di tó fi ń pariwo nísọ̀ọ́rù papapapapapapa láti ọdún hundred síbẹ̀ ayé ọ̀yẹ́ padà ni ló fà á tọ́lọ́run fi gbọ́ káà ṣùgbọ́n àìṣedéédé yín ni ó yá yín kúrò lọ́dọ̀ ọlọ́run yín. àìṣedéédé ìjọ mẹtọmọ àìṣedéédé àwọn èèyàn believe pé àìṣedéédé means lílọ ṣọ́ọ̀ṣì déédé no ọba Solomoni ló ń sọ̀rọ̀ what is the meaning of àìṣedéédé ẹlòmíì bó ṣe gbọ́rọ̀ mi yìí lọ́sẹ̀ yìí atọ́jú àwọn tálákà tó bá máa di ọ̀sẹ̀ tó ń bọ̀ kò ní ṣe mọ́ <laughs> àwa náà ń ṣe é mi ò dín ìrí nǹkan kan máa ṣe lọ nì tó bá ti jẹun lójúmọ́ wọ́n gbọ́dọ̀ ṣe léde ọjọ́ tí o respect lọ́nà máa san orí yẹn fún ẹ o ṣe lọ́jọ́ kan o ṣe lọ́jọ́ méjì o ní o ti ṣe lọ́sẹ̀ yìí o ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ who are you àìṣedéédéé bí o ṣe ń jẹun lójoojúmọ́ ló gbọ́dọ̀ máa ṣe dáadáa lójoojúmọ́ ló gbọ́dọ̀ máa tọ́jú àwọn tálákà léde lójoojúmọ́ ló gbọ́dọ̀ máa ṣe sílé ọlọ́run lójoojúmọ́ bó ṣe fẹ́ kí ọlọ́run máa bùkún fún ẹ lójoojúmọ́ wo bẹ́ẹ̀ sọ máa ṣe nǹkan tí ọlọ́run fẹ́ lójoojúmọ́ àìṣedédé yín òun ló fà tẹ́ fi gbàdúrà nísọ̀rọ̀ gbàgbàgbàgbà tí a ò rí àpẹẹrẹ ìgbàgbọ́ lára yín bó ṣe lọ ṣọ́ọ̀ṣì tó aṣọ yẹn pọ́n náà ni ẹlòmíì tó bá padà délé láàárọ̀ a máa wọ́ mẹ́rún èmi ò ráyè sọ̀rọ̀ o ẹ rí i pé ìdíwé tọ́lọ́ fi pè mí yàtọ̀ àwọn ọmọ ìjọ mi máa ń ṣẹ̀sìn ojoojúmọ́ o hmm. torí nǹkan tí bàbá wọn rọ̀ mọ́ nìyẹn èmi Sunday máa ń lọ ṣọ́ọ̀ṣì bọ̀ gbogbo ilé tí mo wà yẹn ọ̀rọ̀ ni bí bí ẹran wá sọ́dọ̀ mi máa wà ẹ́ sùn fún ẹ máa ṣe dáadáa ẹ tọ́jú àwọn tálákà ẹ tọ́jú àwọn aláìní ẹ̀yin ọmọ ìjọ tẹ mọ̀ pé ayé yín fẹ́ da ẹ tọ́jú àwọn tálákà ẹ tọ́jú àwọn aláìní búwèé ṣe wá jìyà kú. iṣẹ́ Mósè bíbélì ló kọ́. mi ò gbọ́. Iṣẹ́ Pítà Bíbélì ló kọ́ ta ni yóò kọ́ iṣẹ́ rẹ̀ ìwà ni o. gbogbo ìwà ni o. iṣẹ́ Mósè bíbélì ló kọ iṣẹ́ Peter bíbélì ló kọ ta ló fẹ́ kọ iṣẹ́ rẹ ìwà ló máa kọ iṣẹ́ rẹ fáwọn ènìyàn pé irú èèyàn báyìí ló jẹ́. Peter bíbélì ló kọ. bíbélì ló kọ. iṣẹ́ Mósè bíbélì ló kọ. bíbélì ló kọ o. ta ni yóò kọ iṣẹ́ rẹ ìwà ni o. ìwà ni o ẹnìkan tó máa kọ ẹsẹ̀ tirẹ̀ ìwà rẹ ni mọ́mì dádì àìṣedédé ẹ kó sórí lónìí kó má ṣe lọ́la òun ló fà ẹ́ sẹ́yìn o kó sórí lónìí lọ́sẹ̀ yìí kó má ṣe lọ́sẹ̀ tó ń bọ̀ òun ló fà ẹ́ sẹ́yìn tó bá tilẹ̀ ń jẹun o gbọ́dọ̀ máa sóore tẹ́bí bá tilẹ̀ ìgbàkigbà tẹ́bí bá ti pa ẹ́ máa sóore tó bá tilẹ̀ ń ṣe bẹ́ẹ̀ òdodo ẹ máa bẹ́ jáde wàá gbàdúrà ọlọ́run á gbọ́ sáré síwájú. àti ẹ̀ṣẹ̀ yín ni yóò pa ojú rẹ̀ mọ́ kúrò lọ́dọ̀ yín. ẹ̀ṣẹ̀ wa ló fà tọ́lọ́run fi ṣe báyìí tó bá kékékéké wàá gbọ̀nà ilé ẹ lọ ọlọ́run ẹ̀ ní gbọ́ bó bá òun kẹ́ka gbogbo odù tó wà nínú bíbélì jáde ọlọ́run ẹ̀ ní gbọ́ torí kò yé eyín kíkọ́ tẹ́ ń kà tó bá òun kẹ́ fa háyà méjìdínlógún ọlọ́run ẹ̀ gbọ́ mo fẹ́ fún yín láwọn àṣírí kan ẹ̀yin tẹ́ lọ máa ń lọ sí agelu agelu ṣé gbogbo yín lẹ máa rí ìwòsàn bẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ lọ sí synagogue church for all nations nígbà tí TB Joshua wà láyé ààrẹ lomi tó jẹ́ pé tó ti ń lọ ṣọ́ọ̀ṣì yẹn more than twenty years ayé ò yí padà kí ló fà á ṣé TB Joshua gbàdúrà fún wọn tó. ṣé wọn kì í gbàdúrà lágélú ni àìṣedédé rẹ ló ya ìwọ àti ọlọ́run ẹ̀ṣẹ̀ rẹ ló ya ìwọ àti ọlọ́run tó fi jẹ́ pé gbogbo ṣọ́ọ̀ṣì tó bá wọn lọ láyé yìí o ò lè rí ìgbàlà gbogbo ilé aláwo tó bá wọn kó ò lè rí ìgbàlà gbogbo mosque tó bá wọn lọ a ní mo ti lọ sí mosque mo ti lọ sí kristẹni wọ́n ní kí wàá sọ fún mo ti wọ ọ ayé ọ̀ lè dà àfi tó bá ṣe ìfẹ́ ọlọ́run bí o lọ ṣọ́ọ̀ṣì rárá bó ṣe fẹ́ ọlọ́run iná ládùn sí ẹ wàá máa gbé ìgbé ayé bí ẹni tó ń sin ọlọ́run ni. tí ọlọ́run bá bẹ́ẹ̀ wò tó bá fi ọ̀rọ̀ ẹ̀ yí ẹ wàá ti mọ̀ pé nǹkan tó fẹ́ lọ ṣe ní ṣọ́ọ̀ṣì ni pé kó yìn tó bá ti yìn kó fi gbogbo ara jó kó gbọ́ ọ̀rọ̀ rẹ̀ jọ kọrin fún wọn. kí ní kémi ṣe o nílé rẹ. kí ni kémi ṣe o nílé rẹ ó dá ló jàre á kí ni kémi ṣe o nílé rẹ. fẹ́ lọ ṣe nílé ọlọ́run kí n ṣàfarabalẹ̀ láti gbọ́ ọ̀rọ̀ rẹ kí n sì jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ mi ò ọlọ́run ó dá ló kẹsà farabalẹ̀ e, láti gbọ́rọ̀ rẹ ó kẹjẹ jẹ́wọ́ sẹ́míà ọlọ́run. ṣùgbọ́n ìwọ ọ̀ráyè ọ̀rọ̀ ọlọ́run ìgbà tó bá fẹ́ sọ̀rọ̀ ọlọ́run yẹn ni wọ́n máa lọ yàgbẹ́ olórí burúkú ìgbà ló máa lọ tọ ìtọ̀ wìrì níta gbogbo àtàárọ̀ tí wọ́n ti ń sẹ̀sìn òótọ́ bó bá dúpọ́ bí wọ́n fẹ́ sọ̀rọ̀ ọlọ́run báyìí. ẹ sọ fún alàgbà wípé mo ti lọ sílé wọ́n ń béèrè mi nílé àwọn òsínwó ènìyàn àwọn aláìnírònú ara Galatia ẹni tó ń bèrè ẹni lè ju Ọlọ́run lọ ẹni tó bá wá ẹ wá lọ́jọ́ Sunday tó bá ti lè wá ṣọ́ọ̀ṣì má dá lóhùn tó bá ti lè wá bá ẹ ní ṣọ́ọ̀ṣì bí tó wà yẹn má dá lóhùn bó bá jẹ́ pé bàbá ẹ ló ń bọ̀ nílé ẹ lọ́jọ́ Sunday wàá sọ fún bàbá ẹ wípé dáàdì mi àdírẹ́sì ṣọ́ọ̀ṣì mi bí báyìí báyìí ló wà ẹ wá bá mi ní ṣọ́ọ̀ṣì kájọ gbọ́rọ̀ Ọlọ́run kájọ padà sílé bàbá ẹ ń bọ̀ nílé ẹ ó fẹ́ wá kí ẹ mi ò ní lè lọ ṣọ́ọ̀ṣì lẹ́ni tó yẹ pé dáàdì mi ń bọ̀ ikú ti pa àwọn àti bàbá ayé ẹ̀yìn àwọn àti bàbá ẹ̀ ti bàjẹ́ wo gbé wo bàbá ẹ̀ gbé kọlu ọlọ́run ó gbọ́ nǹkan tí Àlùkùránì sọ ni ó ní àwọn òbí ẹni bàbá rẹ tàbí ìyá ẹ tó tó bá sọ wípé kó má rìn ní ìlànà ọlọ́run ó ní kó má gbọ́dọ̀ sí wọn lẹ́nu. bàbá ẹ̀ fẹ́ gbé ẹ kọlu ọlọ́run ó mọ̀ pé bàbá lè pa ẹ̀jẹ̀ kọ́lọ́run dúró tì o mọ̀ pé ìyá ó lè ṣèkà fún ẹ̀kọ́ lọ́run tó dé pé láyé ọmọ yóò lè ṣe kankan fún bàbá ń bọ̀ bó o tó tiẹ̀ ọ̀ lọ sọ́ọ̀sì orí ẹ̀ burú orí ẹ̀ yí níbo ló ti rí yẹn ní bíbélì níbo ló ti rí yẹn ní koran níbo ló ti rí ní òdìfá kò sí ya ìwà àti ọlọ́run ẹ láyé báyà kí wòlíì á sí láàrin tí ọba Solomoni bá pè é lọ́jọ́ Sunday pé kó wá rí òun má wá kọ́kọ́ lọ sí ti ọlọ́run náà tó bá wá ẹnikẹ́ wá ẹ̀hẹ́n mo ti lọ ṣètò ọlọ́run níbo lẹ wà ẹ́ wọ́n kọ́kọ́ wá jẹ́ mi iná jó ìwà àti ọba Solomoni wàá fẹ́ kú kọ́kọ́ lọ ṣètò ọlọ́run náà tètè kọ́kọ́ ṣe tèmi náà tó bá ti ṣètò ọlọ́run ẹ̀ẹ́n gbogbo òdo bá ṣe àwọn máa ṣe déédéé ẹ̀ṣẹ̀ yín ló yà yín ya ọlọ́run o ká tí òun kì yóò fi gbọ́ kò ní gbọ́ nítorí ọwọ́ yín di aláìmọ̀ fún ẹ̀jẹ̀. ọwọ́ nàìjíríà ti di aláìmọ̀ fún ẹ̀jẹ̀ ẹ mọye pásítọ̀ tó wà ní nàìjíríà ni ẹ mọye olúwawo tó wà ní nàìjíríà ni ẹ mọye àfáà tó wà ní nàìjíríà ni wọ́n máa bọ́lọ̀ sọ̀rọ̀ kò ní gbọ́ torí ọwọ́ wọn ti kún fún ẹ̀jẹ̀ ká. àti ìkáyín fún àìṣedédé. ìkáyín fún àìṣedédé kẹ máa gbé ẹjọ́ kẹ máa gbé ẹjọ́ ẹlẹ́bi fún aláre kẹ máa gbé àre fún ẹlẹ́bi kẹ máa ní tálákà ètè yín sọ èké. ètè yín sọ èké jáde ẹ ò sọ òtítọ́ mọ́ ká. ahọ́n yín sì ń sọ ibi jáde. ahọ́n yín wá ń sọ ibi jáde lédè ẹgbẹ́ máa fi sọ àwọn fọ́ àwọn èèyàn pé ọ̀rọ̀ báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ẹ wá ń tàn àwọn èèyàn upside down àwọn tó yẹ kó tú àṣírí yẹn lọ gbógun tì wọ́n a ò fẹ́ Twitter a ò fẹ́ gbá a ò fẹ́ àwo àwọn òsínwìn ìjọba rádaràda kàwé síwìn. kò sí ẹni tí ń wá ẹ̀tọ́. kò sẹ́ni tó ń wá ẹ̀tọ́ mọ́ wọn ò jà fún ẹ̀tọ́ àwọn ènìyàn mọ́ ẹ̀tọ́ ara wọn náà jà fún ká. bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ń dájọ́ ní òtítọ́. àwọn adájọ́ tó wà ní Nàìjíríà wọ́n máa kúkú yà wọn ò dájọ́ òtítọ́ mọ́ ká. wọ́n gbẹ́kẹ̀lé ohun asán. wọ́n gbẹ́kẹ̀lé ìkan asán dúró. gbogbo àwọn ọmọ mi gbọdọ lọ sí UK ìyàwó mi gbogbo wọn lọ majib ọmọ mi ò gbọ́dọ̀ kàwé ní Nàìjíríà ó gbọ́dọ̀ lọ kàwé lágbede méje ayé àti ọ̀run òsínwìn UK yẹn jẹ́jọba ọ̀run ọlọrun ní jẹ́ kí dé UK tí ma fi kú èmi lèmi ń sọ mi ìsọwọ́ mi ò nídìí ẹ̀ àwọn ti UK máa bá mi ní Nàìjíríà ń bẹ I don't I can't stress myself. I am King Solomon for all nation. Eh, gbogbo yín máa wá láti UK máa wá sí ààfin mi níbí yìí. Alàgbà tẹ bá dé UK gbádùn wà níbẹ̀ o. That's very good. Nǹkan tẹ gbádùn ní UK yẹn ẹ wá sí sílé mi níbí yìí. Mo fẹ́ máa gbádùn ẹ̀ lọ́dọ̀ mi bí mi ò ráyè ká máa rìn káàkiri mi ò kí sájà mi wọn ò ṣépè wọn ò ṣépè kéènì sọ mí kéènì la lárìn ká mi ò kí sá lárìn ká iye Nàìjíríà lèmi fẹ́ wà nǹkan tẹ́ bá mọ̀ pé wọ́n ń gbádùn ní UK yẹn wá ṣe nínú ilé mi kí n máa wò ń bí kémi náà máa gbádùn ẹ̀ níbí mi ò ráyè mi ò jáde tó bá lè wá ṣe níbí di kan ẹ mú dání kan máa gbádùn kan ẹ mi ò fẹ́. bóyá kẹ̀kẹ́ lọ gbádùn òtútù lọ́hùn kó tutù lọ máa mú mi ìgbádùn nìyẹn ká lọ máa lá òbò obìnrin ìyẹn nìgbádùn kọkùnrin máa dọ́ ọkùnrin ìyẹn nìgbádùn kí ajá máa bọ́ bó dẹ̀ jẹ́ stress stress stress stress stress bó dẹ̀ jẹ́ bros eh, eh, báwo náà ṣe ń pèdè yẹn eh, bro bro bro bro bro kí ló máa pè mí bàbá mi bro àwọn ò sí wí àwọn tójú ẹ máa bó tán àwọn ọmọ nàìjíríà rádaràda ó ń bá bàbá ẹ sọ̀rọ̀ ní nàìjíríà torí pé o ti pẹ́ torí pé o ti lò hundred years ní UK bro ẹ̀yin ni mò ń bá wí tó bá bí ẹni kò pè mí lórí fóònù kó sọ pé bro màá ní káyàrá pa á dànù ó ń sínwín burúkú ni ta ni bòròró níbi ó ya wèrè ẹ lọ́ọ́ máa pera ẹni bòró lọ́hùn pèmí ní bàbá kàbí dáàdì kàbí ọba Solomoni tí bá gbọ́ bòró lẹ́yìn rẹ̀ máa ní káyàrá pa ìwádìí lóyìnbó ẹ̀ kó sánkú ó sínwín bòrókọ̀ olóburúkú kan bóyá bóyá ọ̀nà pè ní princess bóyá kẹ̀ bóyá kẹ̀ ọ̀rẹ́ princess ni ó ń bá ó ń sọ̀rọ̀ kan nígbà kan nípa nípa bọ̀bọ̀ tó ń gbèjà gbèjà àjẹsà yìí yọ mí ọmọ yorùbá ni o ó pe bro ó tó gba one million bro bro i don send you mo ní òsínwé ọmọ yorùbá rè ó wá gbérun bí irun wèrè lórí ìyẹn fẹ́ lọ wò ní london tàbí ìyẹn fẹ́ lọ wò lamẹ́ríkà kí lẹ́sẹ̀ níbẹ̀ tí mi ò mọ̀ níbí àwọn àwọn kọ́sọ́mà mi tó wá lamẹ́ríkà tó wà ní london kì í ṣe one million bẹ́ẹ̀ ni tó wà káàkiri Dubai tó a máa sọ fún mi pé alàgbà ẹ wá sọ́hun mo ní mi wá ṣé dandan ni ẹ̀yin máa gbádùn yín lọ ẹ lọ́ máa lá ọ̀bọ yín lọ́hùn ẹ lọ́ máa fọ ọ̀bọ arúgbó lọ́hùn èmi ò wá mi ò rírí kúrì orí orí kan tí mo ń lò ní solar man twenty four hours generator mi ò ráyè ìgbádùn tẹ́ ń gbá nílò òyìnbó màmá gbádùn ẹ̀ ní yàrá mi níbí kí lẹ́sẹ̀ nílò òyìnbó lọ́hùn wọ́n ní swimming pool ẹ lọ sí swimming pool sẹ́yìn kúnlé mi kémi lọ́ọ́ máa wẹ̀ ní swimming pool ẹ wá láti lóyìnbó kájọ máa wẹ̀ ń bẹ̀ mi ò lọ sọ́hùn wọ́n ní kí lọ́ọ́ ṣe nílò òyìnbó wọ́n ní wọ́n jẹ sàwámà ẹ wá sí sàwámà fún mi ní nàìjíríà níbi mo fẹ́ jẹ níbi mi ò wá sí lóyìnbó èmi ò nídìí lóyìnbó mi ò gbàdúrà ẹ mi ò gbàdúrà ẹ fọmọ mi mi ò gbàdúrà ẹ fáyà mi. mo gbàdúrà ìjọba ọlọ́run fún aya mi ọmọ mi àtèmi àti gbogbo àwọn olólùfẹ́ mi ìjọba ọ̀run kò sí èyí tó kàn mí kan lóyìnbó mi ò nídìí ẹ̀ kí n fẹ́ lọ sí lóyìnbó káwọn olórí burúkú kan kọ́ máa ṣáàṣì mi kọ́ lọ́ máa tọwọ́ bọ kó mi kọ́ sọ pé ó ń ṣáàṣì mi orí wọn burú oko tó jẹ́ pé ó scarce ní gbogbo àgbáyé ẹ lọ́ máa tọwọ́ bọ kó mi torí pé ẹ fẹ́ ẹ fẹ́ mọ̀ bóyá mo gbé igbó sára èmi ẹkùn kí ló fẹ́ fa orí burúkú yẹn tèpé mo fẹ́ wọ̀ lóyìnbó kẹ́ máa ṣàṣà ara mi kẹ́ máa fọwọ́ pa mí lẹ́yìn kẹ́ wá lọ máa romance mi àwọn obìnrin òsínwìn òyìnbó yìí wọn kì í rí ọmọ tó bá street ẹ rí bí mo ṣe straight ni bí mo ṣe straight ni kí ni mi ṣe straight wọn bí wọn kú ìyẹn ló fẹ́ máa ṣe ń lo òyìnbó fẹ́ wá lọ máa ṣáàṣì mi fẹ́ máa máa ṣáàjì mi torí pé fẹ́ máa ṣáàṣì mi ta ló fẹ́ orí burúkú yẹn ibi tí mo wà ń ṣe wò ló wá ṣàṣì mi. nǹkan tí mi lè fi lọ sílé ìbò pọ̀ rádaràda náà ṣe lọ́hùn mi ò rí ìkan gidi kan gbọ́ látọ̀hún yẹn tó lè mú mi lọ kò sí èyí tó kàn mí kan ọ̀nà tí ẹ ní kò sí èyí tó kàn mí kan iná tí ẹ ń lò kò sí èyí tó kàn mí kan oúnjẹ rádaràda tẹ́ ń jẹ lọ́hùn kò sí èyí tó kàn mí kan pé ń sin kìnìún kí wàá lọ wo kìnìún láàyè tí bá fẹ́ wo máa gọ́gù ẹ̀ lórí fóònù i need zoo máa máa wo níbí kò sí èyí tó kàn mí kan ẹ lọ wo bọ́ọ̀lù tí bá fẹ́ wo bọ́ọ̀lù tẹ́ ń gbá lọ́hùn yẹn bọ́ọ̀lù tẹ́yìn olórí burúkú nàìjíríà tẹ́ lọ wọ mọ́tò lọ wò lọ́hùn yẹn wo lè wo látòrí fóònù ẹ kí o kó owó tó fẹ́ fi lọ fi wo bọ́ọ̀lù yẹn kó kó fáwọn tálákà ò ní ṣe kásá pé wo wo ní real life àwọn òsínwó ènìyàn aláìlọ́pọlọ kí tó padà ka bẹ̀rẹ̀ olóòrò kan tó olóòrò kan tó sẹ̀bẹ̀ olóòrò wọ́n ṣe kí ni ó di kan tó kàn wọ́n gbẹ́kẹ̀lé òkú asán dúró wọ́n mú nǹkan asán ní important tó bá wá sí UK wá enjoy life ẹ kí ló wà ní UK kí ló wà ń bẹ̀ nǹkan mẹ́ta péré ló máa rí iná ò kì í lọ àbí ọ̀nà dẹ̀ ta kò dẹ̀ sí kidnapper that's all nílé mi náà kì í lọ láti ọ̀dọ̀ mi sí ẹlẹ́kọ̀ọ́ ọ̀nà da kò dẹ̀ sí kìnnàpà tó fẹ́ wá sílé mi ìgbà táyé wọn fẹ́ bàjẹ́ mo wà ókè gílẹ̀ mo fẹ́ máa wá kiri for what ìwé tí ọlọ́run fi polúkánú kó ọ̀tọ̀ọ̀tọ̀ ìpè tó pè mí ni wípé ẹ̀yin tẹ́ wà nílùú òyìnbó ẹ máa wá bá mi ní nàìjíríà níbí nǹkan tẹ́ bá mọ̀ pé ó tọ́ sí mi ẹ wá máa ṣe fún mi níbí nǹkan tẹ́ bá fẹ́ pọ̀ ẹ fẹ́ kí n rí ẹgbẹ́ aláàtì lóyìnbó ká gbé wá síwájú mi níbí mi ò wá sí lóyìnbó lèmi sọ. kò sí nǹkan tá lè fi sọ láyé mi ò wá nǹkan tá lè fi rí mi lọ sí lóyìnbó òun ni kẹ́ gbé prógráàmù pé a fẹ́ ṣe ẹ̀sìn ẹ wá ní kí wá wà ẹ̀sùn tó bá yẹ pé ẹ fẹ́ kí wá wà ẹ̀sùn ọ̀rọ̀ Ọlọ́run tẹ bá fẹ́ kí wá sílùú òyìnbó mi ò ní gun aeroplane pẹ̀lú anybody ẹ máa dánìkan ra ẹ máa ra gbogbo aeroplane pa àwa tá máa wà lẹ́nu aeroplane yẹn àgbọ̀dọ̀ ju mẹ́ta lọ ẹ fẹ́ kí wá sílùú òyìnbó nìyẹn mi ò gun aeroplane pẹ̀lú ènìyàn kankan níbi pé wọ́n máa lọ́mọ́ra nínú aeroplane tẹ́ máa jẹ èdè yín tẹ́ máa ṣe rọ́bìṣì nínú aeroplane mi ò ní lọ that is the condition kò dẹ̀ sáyè fún mi láti sáàṣì ẹgbẹ́ mi pé bí a mo gbé igbó sára mi ò fẹ́ mo dẹ̀ mọ̀ pé ẹ̀ nílè ṣe tẹ bá máa ṣe ẹ lọ ẹ lọ ẹ lọ ẹ lọ rìn ìrìn gbogbo ìjọba tó wà ní àgbáyé wípé ọba Solomoni fẹ́ wá sílùú òyìnbó ó dẹ̀ ní bàbá alákùbá bá ẹnìkan ò lè ṣáàṣì òun tí bá dẹ̀ ṣe ń débẹ̀ tí n bá ti ń wá ẹ̀sùn mi tán ẹ̀ máa dá mi padà sí Nàìjíríà mi ò lọ ṣe kan tí bá ti wá ẹ̀sùn mi tán má padà sílé nǹkan tẹ̀yìn kà sí gbádùn yẹn kò kàn mí àwọn kọ́sítọ́mà mi ní nàìjíríà gan níbí ní nàìjíríà wọ́n wá gbé mi lọ sí belizimo hotel ìjẹ́ mu kọ́kọ́ rí wípé káàdì náà fi ń wọlé hòtẹ́ẹ̀lì yẹn tó bá wọ ọbẹ̀ wọ́n á kó obìnrin méjì fún ẹ tó máa fọwọ́ pa ẹ lára chevron yẹn ó fẹ́ wá lọ bóyá wọ́n fẹ́ lọ sí tírénì wọ́n ti san àwọn company wọ́n ti sanwó wọn wọ́n á ní alàgbà kí n wá kí tẹ wá bá wọn ṣe fàájì díẹ̀ kí lọ kí sinmi ìbàdí máa débẹ̀ ọjọ́ kejì mo ní mo ń lọ lé mi ò ṣe mọ́ òtútù ti ń pa mí ìyẹn ló sọ pé kí wàá máa bọ̀ nílò òyìnbó kí ló kàn mí kan gbogbo afẹ́ ayé yìí mo níbi bí ìhun ní mi lára ẹ balẹ̀ mi nìdí ẹ bá mi wá gbẹ̀gìrì ẹ bá mi wá ẹ bá mi wá ọbẹ̀ ewé ọbẹ̀ ewé torí ẹ ti yí kí bá mi kó ẹja títù sí kí wàá gé e pẹ̀lú ẹ̀bà wà á lọ máa gbé oúnjẹ rẹ̀bẹ̀rẹ̀bẹ̀ kan sí mi tí wọ́n máa mú tí wọ́n máa jẹ tí wọ́n máa yàgbẹ́ orí burúkú ọjọ́ mélòó mo fẹ́ lò láyé kí tó lọ máa yàgbẹ́ mọ́tara mi mi ò fún oúnjẹ rádaràda oúnjẹ nàìjíríà mo fẹ́ jẹ oúnjẹ tí bàbá mi fi tọ́ mi dàgbà mo fẹ́ jẹ ẹ rí ikọ̀ tí mo fi kọ́ṣọ̀ọ̀sì ni ẹ rí igi tí gbogbo àwọn ayé fi ń kọ́lé ni igi pákó tán fresh èmi ò fẹ́ yẹn igi arúgbó yẹn lèmi fẹ́ bí ìgbésí ayé tèmi ṣe rí nìyẹn ah, ayé ìgbà àwọn bàbá wa dájú ayé tiwa yìí lọ ayé àwọn bàbá wa àwọn bàbá wa ń lo one fifty ìjọ tètè lajú kẹ́ máa jẹ máa gí kẹ́ máa jẹ tomatoes kẹ́ máa jẹ gbá kẹ́ máa jẹ àwo láyé wa ti bàjẹ́ èmi ò fẹ́ gbé ìgbé ayé rádaràda yẹn ìgbé ayé àwọn bàbá wa mo fẹ́ máa gbé nǹkan tó kàn máa yàtọ̀ lọ́rọ̀ mi ni pé bá a ṣe ń kọ́ ilé ìyẹn mo rí pé ó decent díẹ̀ ṣùgbọ́n ìwà wa tó kù láyé àwọn bàbá wa kò sí nǹkan tó ń one million lédè ṣùgbọ́n ẹ̀yin tẹ́ wàá tà yìí súkẹ́súkẹ́ ni súkẹ́súkẹ́ súkẹ́súkẹ́ ó ti dà gọ̀rọ̀ ìyàwó àwa pòṣe wàá sọ pé kí ìyàwó ẹ má yàn lè ó máa gbé ọkùnrin wa ká ẹ mọ́lé torí pé kí ni ẹ ti pa ìlànà dà ẹ ti ẹ ti ẹ ti ẹ ti ọ̀làjú ti bà ayé yín jẹ́ gbogbo nǹkan tó mọ̀ kò jù yí pé ká lọ jẹ sàwámà ká lọ mr beast kí ni wọ́n ṣe síbẹ̀ kí ni wọ́n ṣe sínú sàwámà yẹn ní ọ̀nà àjá níbí wọ́n bá fẹ́ jẹ ìgbín kan ní hòtẹ́ẹ̀lì Tinubu tó wà lápá báyìí tá a bá lọ sí àjà tá a bá kọjá àjà tá a bá lọ sọ́nà Èkó montimoro ọ̀rẹ́ntà ọ̀rẹ́ntà hotel ìgbín ìgbín mẹ́ta tó ń hé sínú kọ́ báyìí fifty thousand wàá sọ pé ó fẹ́ rí ìjọba ọ̀run wọ̀ àwọn tó dẹ̀ wà ládùúgbò ẹ ebi ń pa wọ́n wo dẹ̀ gbé wo dẹ̀ lọ sí ọ̀rẹ́ǹtà wo dẹ̀ kó wo dẹ̀ kó èèyàn mẹ́ta lọ fifty thousand mẹ́ta ẹ̀ lóní dáìsí wọn fifty thousand ẹnìkan dẹ̀ wà ládùúgbò ẹ tí ò rówó skul bàbá ọmọ ẹ̀ san tí ọmọ ẹ̀ dẹ̀ jókòó sílé wo dẹ̀ fẹ́ sọ pé o fẹ́ rójú ire ọlọ́run níbo ló ti fẹ́ rí irú wọn ló máa ní stroke ìlú wọn ló máa ń ṣàìsàn burúkú yẹn ẹ má máa wò pé àkò ah, yẹ kó rí báyìí má ní lówó náà ọlọ́run ti lù ú àwọn dókítà wá nǹkan tó ṣe tí wọn ò ní rí mi ò ní ẹ̀yin tẹ́ ń lọ sí lóyìnbó mi ò ní ẹ̀sẹ̀ o ẹ má sì mí gbọ́ o èmi lèmi ń sọ èmi ò nídìí olóyìnbó mi ò láìkí ẹ mi ò gbà ládùúrà rí gbogbo àwọn pásítọ̀ ló láìkí ẹ mi ò láìkí ẹ mi ò kó ní nàìjíríà yìí bọ̀ pásítọ̀ tó lọ sí lóyìnbó kò lè lókìkí tó èmi mo ti tún fagbó mi nìyẹn o kàbíbélì síwájú kíkà tán kí máa lọ káwọn èèyàn lọ múra ṣọ́ọ̀ṣì ká. wọ́n sọ èké. wọ́n sọ èké. wọ́n lóyún ìkà. wọ́n lóyún ìkà. wọ́n bí ìparun. wọ́n bí ìparun. wọ́n pa ẹyin pa wọ́n pa ẹyin pa mọ́lẹ̀. go and sit down. wọ́n pa ẹyin pa mọ́lẹ̀ yes wọ́n ń wo okùn aláǹtakùn. wọ́n wá wọn okùn aláǹtakùn. ẹni tó jẹ nínú eyín nínú eyín wọn yóò kú. ẹni tó bá jẹ nínú oúnjẹ wọn ẹni tó bá lọ ń jẹ nínú oúnjẹ àwọn olówó olórí burúkú yẹn wọ gẹ̀ẹ́sì tó olówó ń gbé lọ sí hòtẹ́ẹ̀lì tó lọ ná fifty million fún ẹ tó lọ ná fifty thousand fún ẹ bíbélì sọ pé wàá kú tó báyìí ti bá olówó yẹn sọ̀rọ̀ pé ìjẹ́ ṣé o ti tọ́jú àwọn tálákà tó wà ládùúgbò ẹ̀ jẹ́ ká rọra máa náwó o àwọn kan wà ẹbí ń pa wọ́n o ọlọ́run dá ọ lówó torí ti ara ẹ o ọlọ́run dá ọ lówó torí tàwọn tálákà mélòó ló fẹ́ jẹ ń bẹ̀ yàrá mélòó ló fẹ́ sùn sí tí o lè wa mọ́tò méjì lẹ́ẹ̀kan náà ni kò síwọ́n ènìyàn aláìníròónú ara Galatia mọ́tò tó wà ní kọ́pàǹdì ẹ tó bò mọ́lẹ̀ yẹn tí ò lè pín yẹn iná máa ju ìwà àti mọ́tò yẹn lọ́jọ́ kan ẹlòmíì mọ́tò tó wà ní kọ́pàǹdì ẹ more than fifty kò lè gbé ẹyọ kan fún àwọn ènìyàn pín gbogbo ẹ̀ kókun mẹ́rin kó máa wa mẹ́rin kiri wa àtàwọn fámìlì ẹ ilé tó kún ẹ pín fáwọn ènìyàn kínú múnú wọn dùn kọ́lọ́ lè múnú ẹ dùn ìwọ wa sọ pé wò ní ṣàìsàn mọ́tò tó bò mọ́lẹ̀ yẹn tí ò jẹ́ kó ń lò yẹn àìsàn ló máa pa ẹ̀ o ń dènà ògùn nǹkan tó yẹ kó máa múnú àwọn ènìyàn dùn ó di mọ́ra ó ní soríire fúó àṣẹ ti gùn àfi tó bá ronú padà láàárọ̀ yìí kàwé. àti èyí tí a tẹ̀fẹ́ ọ̀kà jáde. kàwé síwájú. okùn wọn kì yóò di ẹ̀wù. ká. bẹ́ẹ̀ ni wọn kì yóò fi iṣẹ́ wọn bọ ara wọn. ká dúró iṣẹ́ ẹwọ́ ẹ kò ní gbì ẹ́ lọ́jọ́ náà ìwà rádaràda kò ní gbì ẹ́ nígbà tí sòkè bá dé kàwé. iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà. iṣẹ́ wọn ni iṣẹ́ ìkà. dúró kàn rí ọmọ tálákà kan fojú gbé kí ọmọ tálákà kó fọwọ́ kan mọ́tò wọn wáàtú wáàtú wáàtú kankankankankan kí ló fọwọ́ kan yìí ṣé bàbá ẹ ra mọ́tò rí ni òsínwó ènìyàn kí ló já mọ́ ìwà àtòwò ẹ ò ní soríire kàwé síwájú fún mi. iṣẹ́ ipá sì ń bẹ ní ọwọ́ wọn. iṣẹ́ ipá ń bẹ ní ọwọ́ wọn. ẹsẹ̀ wọn sáré bí ibi ẹsẹ̀ wọn sáré sí ibi ẹsẹ̀ wọn ó máa ń sáré sí ibi kọ́ ló máa ti ọmọ àwọn tálákà mọ́lé márúwá gbá mọ́tò ẹ láàrin títì o dúpẹ́ wípé olúwa mo dúpẹ́ o ká ní pé tírélà ló gbá mi kọ́kọ́ máa bá tiẹ̀ lọ wò ní márúwá gbọ́dọ̀ san owó mọ́tò yẹn o gbọ́dọ̀ san owó kan tó bàjẹ́ yẹn o dẹ̀ mọ̀ pé tálákà ni o ní aláìní lára ọkàn ẹ sáré sí ibi wàá jẹ burúkú ìyàláyé wàá jẹ lọ́rùn iná máa ju ẹ lẹ́yìn tí olórí márúwá rẹ̀ bá tó mọ́tò ẹ̀ sí mọ́tò yẹn wá gba iná ìwà àti mọ́tò ẹ̀ wá jó dànù tàbí kápá kí spanakọ̀dù ẹ̀ kó kán dànù bí wàrà balagutan kúrò lọ́gbà onídàájọ́ àbírà. mi ò gbọ́. bí wàrà balẹ̀ àgùntàn kúrò lọ́gbà onídàájọ́ àbíọ́lọ́lá. gbogbo ọkọ̀ tó ń sọ tó padà kọ́ wọn ò gbọ́. bí wàrà balẹ̀ àgùntàn kúrò lọ́gbà o. Uh-huh onídàájọ́ abìrà. a béèrè lọ́wọ́ ẹ bí ìwà rẹ bá lé àgùntàn kúrò nínú ọgbà. bí ìwà rẹ bá lé àgùntàn kúrò lọ́gbà o. onídàájọ́ á béèrè. onídàájọ́ àbí ọlọ́lá. ó máa ṣe yé mi ó ṣe. bí ìwà rẹ tó bá mú ọmọ tálákà sunkún onídàájọ́ á lọ́wọ́ ẹ lọ́la bí ìwà rẹ tó bá pa àwọn opó lẹ́kún onídàájọ́ á béèrè lọ́wọ́ ẹ tí ìwà rẹ tó bá lé àwọn ọmọ ìjọ kúrò nínú ṣọ́ọ̀ṣì onídàájọ́ á béèrè rẹ sáré fún mi mo ń lọ wọ́n lọ ṣọ́ọ̀ṣì káwọn ènìyàn wọ̀nyí wọ́n sì yára láti gbàjẹ́ aláìṣẹ̀ sílẹ̀. àwọn àwọn DSS náà bá yín wí yẹn o àwọn DSS ò síwín tó wà ní Nàìjíríà wọ́n yára láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ gbogbo ẹ̀jẹ̀ aláìṣẹ̀ tẹ́ ta sílẹ̀ nílé Sunday Igboho ọ̀run máa béèrè lọ́wọ́ gbogbo ẹ̀yin DSS ẹ̀yin tẹ́ pera ẹni DSS mo mọ̀ pé kì í ṣe DSS original o ẹ̀yin DSS fake tẹ́ gbórúkọ DSS sórí ọlọ́run á béèrè lọ́wọ́ yín ẹ̀jẹ̀ wọn ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ ẹsẹ̀ wọn ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ àwọn ìjọba Buhari ìjọba Ọ̀ṣínbàjò ìjọba àwọn iléègbìmọ̀ asòfin ẹ orí wọn orí wọn orí wọn náà máa fi gbé gbogbo orí burúkú tó ti ṣe yẹn wọ́n máa ní accident láìpẹ́ yẹ́sẹ̀ wọ́n máa kán àfi tó bá ronú pọ̀ àdá torí wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìsẹ̀ sílẹ̀ kàwé. èrò wọn èrò bí ni. gbogbo èrò wọn lójoojúmọ́ bó ṣe máa pa nàìjíríà jẹ́ èrò ebi ni wọn ò fẹ́ mọ nǹkan tó pè ní tálákà tí wọ́n nìkan ni wọ́n rò èrò inú wọn èrò ibi ni àwọn ọba nàìjíríà èrò inú wọn èrò ibi ni àwọn president wa àwọn government wa èrò inú wọn èrò ibi ni gọ́ọ̀nà sanwó-olú èrò inú ẹ̀ èrò ibi ni ọ̀gá ọlọ́pàá èkó èrò inú ẹ̀ èrò ibi ni òsínwó ènìyàn ni kàwé ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn. ìbàjẹ́ àti ìparun bẹ ní ipa wọn wọ́n lọ pa gbogbo àwọn ọmọ ní tógèètì wọn náà tó fẹ́ sí tógèètì wọn ò ní sí oríire wọ́n máa sán kú ni àfi tí wọ́n bá ronú padà ẹ lọ sí sísá fún Sanwó-Olú pé ọba Solomoni ló sọ̀rọ̀ káà. ọ̀nà àlàáfíà ni wọn kò mọ̀. ọ̀nà àlàáfíà wọn kò mọ̀ káà. kò sí ìdájọ́ kan nínú ìrìn wọn. kò sí ìdájọ́ gidi kan nínú iṣẹ́ wọn káà wọ́n ṣe wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn. wọ́n ṣe ipa ọ̀nà wíwọ́ fún ara wọn òfin olórí burúkú náà máa mú lẹ́kọ̀ọ́ kò sọ́kadà lẹ́kọ̀ọ́ láti máa fi ní àwọn tálákà lára àwọn tó máa ya wèrè ìdànù kàwé. ẹnikẹ́ni tó bá tọ́ kì yóò mọ àlàáfíà ẹnikẹ́ni tó bá tọ́ ẹnikẹ́ni tó bá tọ́ kì yóò mọ àlàáfíà. ẹ láti yín gbogbo òfin tí Sanwó-Olú mú lẹ́kọ̀ọ́ ìwọ olówó tó bá ní ọwọ́ sí o ò ní mọ àlàáfíà gbogbo ẹni tó kẹni tó bá tọ́ kò ní mọ àlàáfíà gbogbo ẹni tẹ́ wà pẹ̀lú Sanwó-Olú tẹ́ ẹ bá sòótọ́ ọ̀rọ̀ tẹ́ kó àwọn ọlọ́kadà sínú ìrònú tèmi lọ join kidnapper tèmi lọ join àwọn hooligans gbogbo ẹ̀dá tó bá ní ọwọ́ sí kò ní mọ àlàáfíà ẹ̀yin gọ́fàmẹ̀tì Nàìjíríà tẹ́ wà l'Àbújá gbogbo ẹ̀yin tí ẹ bá ní ọwọ́ sínú ọ̀rọ̀ ètò bí wọ́n ṣe ń mú àwọn tálákà lójúmọ́ bí wọ́n ṣe ń pa wọ́n bí ẹran ẹ ò ní mú àlàáfíà ibi tí bíbélì yẹn parí sí nìyẹn gbogbo ẹ̀yin ọba ìlú tẹ bá gbàbọ̀dé fún àwọn ọmọ ìlú yín gbogbo ìjòyè tó bá mọ̀ sí kò ní mú àlàáfíà àti ọba àtìjòyè yín ẹ máa parun ni ọba Solomoni fún gbogbo àgbáyé ló sọ bẹ́ẹ̀. mo padà síbi tí mo ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́ mi báyìí tí mo ti ń lọ nìyẹn afẹ́ lọ múra ṣọ́ọ̀ṣì ìwọ tó bá fẹ́ gba àdúrà tí ò tún ìwà rẹ ṣe ó dàbí ẹni tó fẹ́ gbin nǹkan sínú oko tí kò kọ oko yẹn ṣé ó lè mú nǹkan gidi jáde no tó bá fẹ́ gba àdúrà tó fẹ́ kí àdúrà ẹ kó gbà lẹ́sẹ̀kẹsẹ̀ wàá tún ìwà rẹ ṣe wàá tọ́jú àwọn tálákà àwọn tí ebi pa wàá fún wọn lóúnjẹ àwọn tí ò ní wàá fún wọn relationship tó bá fẹ́ dàrú ládùúgbò ẹ tó dẹ̀ ní agbára pé ọkọ ẹnìyẹn mọ́ra fún lówó pé kó lọ fún ìyàwó ẹ pé ẹ má jà mọ́ tó bá ti ṣe bẹ́ẹ̀ àdúrà ẹ máa ṣe kíni àgbà kankan ṣùgbọ́n tó o bá ṣe bẹ́ẹ̀ tó o gba ẹ̀wẹ̀ ogún tó lọ sí sọ̀rọ̀ hundred tó lọ sí orí òkè one million òun waste owó mọ́tò ẹ̀ dànù. àkórí ọ̀rọ̀ náà ni kọ́kọ́rọ́ àdúrà kọ́kọ́rọ́ àdúrà ni mo ti fún yín láàárọ̀ yìí yẹn ọlọ́run ní kó ké rárá láti gbàdúrà o ọlọ́run ní kó ké rárá láti sọ èrè kọjá àwọn ènìyàn fún wọn Isaiah fifty eight ọlọ́run sọ wípé ẹ̀ṣẹ̀ wa ló yà wá ya ọlọ́run Isaiah fifty nine mọ́mì ṣé ọ̀rọ̀ mi yé yín ìwọ tọ́rọ̀ mi ò bá yé wo ní àǹfààní àti pè mí o mi ò pẹ̀lú àwọn pásítọ̀ tó ń sọ wípé Tuesday Wednesday la máa dá àwọn èèyàn lóhùn ọjọ́ tó kùn pásítọ̀ fẹ́ fi sinmi orí pásítọ̀ yẹn burú orí àfáà yẹn burú orí ìmáàmù yẹn burú bàbá alákú bàbá ẹ ọlọ́run ọba gbogbo ayé ọjọ́ mẹ́rin ló fi ṣiṣẹ́ ọjọ́ mẹ́fà ni ọjọ́ keje ló sinmi ìwọ pásítọ̀ tó pera ẹ tọ́lọ́run ò pè ẹ́ wo ní ọjọ́ kan wà ò fẹ́ dá àwọn èèyàn lóhùn ọjọ́ kan ló lè dá àwọn èèyàn who are you wo síwìn ni níbo ló ti rí ọlọ́run gbèsè lé ẹ lọ́wọ́ o sọ pé ọjọ́ kan wà o fẹ́ dá àwọn èèyàn lóhùn ọjọ́ kan wà o lè dá àwọn èèyàn lóhùn who are you ta ló bí ẹ ah mi ò gbọ́ láwọn pásítọ̀ bẹ́ẹ̀ o pèmí láago méje òru máa gbé pèmí láago kan òru pèmí anytime nǹkan ẹyọ kan tí mi ní fi gbé kọ́ọ̀lù ẹ bóyá mo ń tẹná lọ́wọ́ bóyá mo ń tẹná one tí bá tẹná kó máa tún gbé tó bá ti ń gbọ́ pé ẹ ló pè mí padà kó ní pé mo ti wà lórí iṣẹ́ <laughs> mo ti wà lórí iná nìyẹn one two bíbélì sọ wípé ara fẹ́ ó ṣe àìlera tí bá ti sùn tí mi bá gbọ́rin gítò ní ẹnìkan ni mi ní gbé. ẹni tọ́lọ́run pè yàtọ̀ sí ẹni tó pera ẹ̀ o tọ́lọ́run bá pè ẹ́ wọn ò bí ẹ rẹ kó kọjá àṣẹ ọlọ́run wọn ò bí ẹ kú wàá fẹ́ kú torí ọlọ́run àná ẹ nípasán ọlọ́run sọ pé kó máa ṣiṣẹ́ òun wo ní o fẹ́ sinmi ọjọ́ ẹkú lọ́jọ́ ìsinmi èpè tọ́lọ́run sọ fún ọ ní ọgbà ẹ̀dẹ́ nìkan nínú ìlàgùn ojú ẹni wọ́n ò ti máa jẹ gbogbo mo ṣe sọ̀rọ̀ ẹ báyìí mímí ló kó sókè tí bá máa parọ́ ọ̀rọ̀ báyìí máa lọ mú un kan tí ọkọ̀ mi máa fi balẹ̀ ìwọ kẹwọ̀ ní fún mi lówó torí ọ̀rọ̀ mi ò yí ẹ àwọn tó máa gbá ẹ ló máa fún lówó àbò pẹ̀lú àwọn tó ta mí lọ́rẹ̀ rí o ò ní ṣe torí pé ọ̀rọ̀ mi yẹn sì kò ní mìnì sí ẹ ṣùgbọ́n àwọn tó ní mìnì sí wọ́n ń ta mí lọ́rẹ̀ wọn ò jẹ́ kí ìyà jẹ mí wọn ò jẹ́ kí n láwé pé mo sọ̀rọ̀ tí bá kúrò níbi yìí sì máa lọ mú nǹkan tútù kọ́kàn mi lè balẹ̀ torí ah, gbogbo ìyá mi ló kó sókè ṣùgbọ́n àwọn pásítọ̀ tó máa tàn yín yẹn tó bá máa wàásù tán ẹ máa lọ fún wọn ní nǹkan tútù ẹ máa fún wọn lẹ́fílòpù wọn máa gbá yín ni torí pé orí yóò pé ẹ káàrọ̀ sà ẹ káàrọ̀ mà kọ́kọ́rọ́ àdúrà tí mo fún ẹ má gbàgbé máa lò kó máa fi sílẹ̀kùn ọ̀rọ̀ ọlọ́run kó máa fi sílẹ̀kùn má dẹ̀ gbàgbé ìwọ tó bá ní àǹfààní àti máa gbọ́ mi tó bá ní bàbá tàbí ìyá tàbí fámìlì tàbí ẹbí tàbí ara tí ò bá kọ̀nẹ́ẹ̀tì wọn mọ́ ìkànnì tí wọ́n ṣe yìí o kì í ṣe èèyàn gidi ọ̀tá àwọn fámìlì ẹ̀ ló jẹ́ torí bí ọ̀rọ̀ mi ṣe ń gbé ẹrú a tún máa gbé fámìlì ẹrú jẹ́ kí gbogbo fámìlì ẹ̀ máa gbọ́ ọ̀rọ̀ tí mo sọ ṣọ́ọ̀ṣì kan lẹ́wà yìí kí lẹ́ lọ ń gbọ́ ṣọ́ọ̀ṣì bọ́ ọ̀rọ̀ ọlọ́run ni ọ̀rọ̀ náà lẹ́ ń gbọ́ yìí òtítọ́ ọ̀rọ̀ ọlọ́run kì í sí ọ̀rọ̀ bùkèbùkè kì í sọ̀rọ̀ ìdá mẹ́wàá sí ọ̀rọ̀ ìdá mẹ́wàá ẹni tó bá mú ìdá mẹ́wàá ẹ̀ wá kò ní wọ ìjọba ọ̀run ẹ ò dẹ̀ bèrè lọ́wọ́ pásítọ̀ yẹn pé ta ló ní ìdá mẹ́wàá ẹ dẹ̀ ń san ẹ dẹ̀ ń san ẹ dẹ̀ ń san pásítọ̀ dẹ̀ ń fi ìdá mẹ́wàá yẹn ra mọ́tò ó kọ́lé ẹ fúnra wọ́n ti gbá yín jìnà àwọn tálákà ló ní o tó bá dé ṣọ́ọ̀ṣì lẹ́ni gbó wá àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ìwọ́n tó bá yẹ pé rìdíìmù ló ń lọ lọ sí rìdíìmù ẹ bó bá dé ṣọ́ọ̀ṣì o gbọ́dọ̀ sọ̀dá mẹ́wàá tó bá pe tó bá sọ wípé ẹni tó bá fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ kó bọ́ ìta wọn àbọ̀ ìta tó bá fẹ́ ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ tó ti parí ẹ̀sìn fúnra ẹ̀ lọ kó lọ drop owó ẹ̀ bíbélì sọ pé nǹkan tí ọwọ́ ọ̀tún ẹ̀ bá ń ṣe má jẹ́ kí ọwọ́ òsì kò ṣe kó mọ̀ ẹni tó bá lè ránṣẹ́ ọlọ́run lọ́wọ́ kéèyàn mẹ́wàá kó bọ́ síta ìyá lágbájá ti fún wa ní hundred thousand ẹ pàtẹ́wọ́ fún un ìyá tàmàdó ti fún wa ní one million ẹ ti gba èrè yín ẹ rí wípé mi kì í kọ account number mi síbí ni kà nípa àwọn pásítọ̀ mi máa kọ account number wọn síbẹ̀ torí mi ò fẹ́ kí àwọn èèyàn mọ nǹkan tó ń ṣe tó bá fẹ́ send owó sí mi wàá send message sí mi pé alàgbà send your account number tí bá send account number síbí yìí ẹni tó bá fẹ́ send owó sí mi àwọn èèyàn máa mọ̀ ẹnìyẹn ò ní ní èrè lọ́dọ̀ Ọlọ́run ìwọ tó ń sèǹdì owó gan mo lè má mọ̀ ẹ́ ṣùgbọ́n kó tún sèǹdì owó màá béèrè wípé sí owó tó fẹ́ sèǹdì ẹ sí agbára ẹ gbé torí pé kí ni ìwọ tí ò bá ní agbára ọlọ́run ò fún ẹ láṣẹ pé kó máa sèǹdì owó sí èèyàn ẹni tó bá ní owó tó ní àníṣẹ́kùn ló máa sèǹdì owó fún alàgbà ó yọ nínú nǹkan tó níwo fún mi èrè ni ṣùgbọ́n nǹkan tó bá mọ̀ pé ó máa pa ẹ́ lára tó yẹ pé fẹ́ wájú èrè mi tó bá ṣe é o ò ní gbèrè ńbẹ̀ nǹkan tó lè fi nǹkan tó lè para ẹ fún para ẹ lára fún òun ni iṣẹ́ ọlọ́run àti àwọn tálákà tí wọ́n bá ń ṣiṣẹ́ ọlọ́run wo lè mú last money ẹ kó fi san owó kó fi ṣiṣẹ́ ọlọ́run kàbí kó fún àwọn tálákà ṣùgbọ́n wọ́n fẹ́ fún mi lówó èmi o gbọ́dọ̀ ní àníṣẹ́kùn o gbọ́dọ̀ fún mi lówó tán kó máa sọ wípé ah ká ní pé mo tiẹ̀ ti mọ̀ ní mi bá dẹ̀ send owó ìsálàgbà ẹlẹ́ẹ̀kan o òun lè bí wọ́n á pa mí nísìn o ti kó iná lórí ara ṣùgbọ́n wo lè jẹ́ra ẹ níyà kó fi kọ́ ilé ọlọ́run wo lè jẹ́ra ẹ níyà kó fi tún ayé àwọn tálákà ṣe pẹ́ tó ti jà dídùn ọlọ́run wa bùkún fún ẹ ní ìlọ́po ìlọ́po nítorí náà jọ́ tó ọlọ́run connect àwọn brọ́dà àwọn sísítà ẹ̀ pé ẹ má dẹ̀ máa wo rádaràda lórí facebook mọ́ ẹ má máa wo òbò àtòkó mọ́ ẹ má máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run tó ní àjàsà nínú area kò sí nǹkan tó ń wá nínú ọ̀rọ̀ yẹn tí mi ní fún ẹ àwọn àjàsà tó yí bóbó tó yẹ pé tó bá ń gbọ́ má dàbí ìgbà tó yẹ pé ìṣẹ́jú kan ni láì mọ̀ pé two hours ti lọ àwọn àwọn àwọn ọ̀rọ̀ tó jẹ́ pé wàá rẹ́rìn-ín wàá kẹ́kọ̀ọ́ ẹnu mi ló wà ọlọ́run fún mi mọ́mì tó bá ti dé ṣọ́ọ̀ṣì lénìí wọ́n lè ta alàgbà ẹ lọ́rẹ ọ̀tọ̀ nìyẹn ṣùgbọ́n the word ìdá mẹ́wàá má fún alàgbà ẹ mọ́ má fún ìmáàmù ẹ mọ́ má fún sakat fún ìmáàmù ẹ mọ́ wàá lọ fún àwọn tó wà nínú mọ́sálásí tí wọn ò rí oúnjẹ jẹ. jẹ àwọn tó wà ládùúgbò ẹ tí wọn rò ń jẹjẹ mùsùlùmí lè fún kìrìsìtẹ́nì ní sakat kìrìsìtẹ́nì wọ́n lè fún kìrìsìtẹ́nì ní ìdámẹ́wàá wọ́n lè fún mùsùlùmí ní ìdámẹ́wàá irú àwọn tó ń pe ìrun láàárọ̀ yẹn aláwa kò bá ilá ilá láìsúmọ́ bí láìran bí náwó nàkànnà àmdó ẹ lè fún wọn àwọn tó kì í kó ní mosque yẹn ẹ fún wọn àwọn tó jẹ́ pé wọ́n rìn gbéègbé kiri àwọn ọmọ area boys yẹn ẹ fún wọn àwọn tí òrò ń jẹjẹ ẹ fún wọn àwọn tó ní nìyẹn opó tó bá wà ládùúgbò ẹ tó lọ́kọ mọ́ fún ọmọ aláìní bàbá tó bá wà ládùúgbò ẹ fún o ti sàn dá mẹ́wàá nìyẹn o ò dẹ̀ gbọ́dọ̀ fèlè ẹ̀ ìgbàkígbà tó bá ti ṣiṣẹ́ wo lè ṣiṣẹ́ lé ní báyìí kó rí èrè ten thousand wàá yọ one thousand ẹ̀ wàá fún wọn tó bá tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ tó bá tún rí èrè ten thousand wà á yọ one thousand wà á tó bá ṣiṣẹ́ one million tó bá ṣiṣẹ́ ten million wà á yọ one million yẹn wà á pín fún àwọn tálákà tí ò bá ṣe àgbàná wọṣẹ́ ẹ̀. nǹkan tí pásítọ̀ nídìí lọ́wọ́ ẹ ní ìtọrẹ àánú alàgbà mi torí pé ń sọ̀rọ̀ òtítọ́ fún mi mo dẹ̀ ń gbọ́ ọ̀rọ̀ òtítọ́ yẹn ó ń wọ̀ mí lọ́kàn ó ń yí ìgbésí ayé mi padà ẹgbàá envelope one million kò ní mínì ó free láti gbà ẹ gba hundred million ó free ó lè lọ́ọ́ fi yẹn ra jet ṣùgbọ́n owó ìdá mẹ́wàá wọn bíire kì í ṣe olóni sakat kì í ṣe máàmù ẹ lóni ẹbọ kì í ṣe olúwawo lóni àwọn tálákà lóni ẹbọ sakat ìdá mẹ́wàá ọ̀kọ̀ọ̀kan náà ni. Good morning, sir. Good morning, ma. Good morning, brothers. Good morning, sisters. My name again is Prophet King Adelana Adekunle Solomon, aka Talofeku Baba before, but now King Solomon for all nation, whether you like it or not. A carousel. ẹ̀karọ̀ mà gbọ́ ọ̀rọ̀ náà kò fi sílò èrè mi ń bọ̀ kankan láti san fún anybody gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ rẹ̀ ìbá ṣe rere ìbá ṣe búburú ẹni tó bá létí kó gbọ́ nǹkan tẹ́ mi sọ fún ìjọba báyìí ni mo dúró thank you sir thank you.